يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسول فقد فاز فوزا عظيم أما بعد إن خير الكلام كلام الله وخير الهدى هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلال وكل ضلال في النار السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته adọ́pẹ́ fún ọlọ́run ọba adọ́pẹ́ fún ọlọ́run ọba ọba àlékè ọlá ọba ara ọba tó gbọ̀ngbọ̀n ọba tí ó tóbi jùlọ ọba tó ṣe pé òun ló ní kápá àti fẹrú dára lóríṣiríṣi àrà tó wu ọlọ́run ọba àlékè ọlá lẹ́yìn tó ṣe wípé èyí tó bá wù nú àrà tó bá fẹ́ rúdà kò sẹ́ni tí ó bí ọlọ́run bọ́ba lékè ọlá ìkẹ́ ọlọ́run ìgẹ́ ọlọ́run kó mọ bó ń wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tọ́lọ́run bá lékè ọlá tó fi sàánú gbogbo wa tó fi ṣe sábàbí àti tọ́ṣì ìmọ̀nà fún wa láti wá máa darí wa sí ojú ọ̀nà máa ojú ọ̀nà tó ṣe pé gbogbo ẹni tó bá tọ ojú ọ̀nà náà yóò sálábà pàdé ojú rí ọlọ́run láyé àti ní alkiyama ìkẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run kó máa bá àwọn ará lẹ́yìn anabi muhammad kó máa bá àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n tọ ìlànà tí ó ń ṣe ọlọ́run báyìí tí ó filẹ̀ títí di ọjọ́ ẹ̀san àmín pẹ̀lú ògo ọlọ́run á tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa tí a pè àkọlé rẹ̀ ní àsúnà ahkamuha wa aniwa'uha wa alaqatuha bil Qur'an ní tó ṣe wípé a bẹ̀rẹ̀ sí ní bá sọ̀rọ̀ lórí eléyìí lánàá a sì tẹ̀síwájú pẹ̀lú ògo Ọlọ́run àti agbára rẹ̀ lénìí bákan náà a ń fi àsìkò yìí a fi ń kí gbogbo àwọn ará àdúgbò tí wọ́n gbà wá lálejò abẹ́lẹ́wọ̀n bá lékè ọlá omi ìdẹ̀kùn omi àlàáfíà kọ́lọ́n kó bá rọ̀ jẹ́ sínú àdúgbò yìí gbogbo àwọn mùsùlùmí àdúgbò kọ́lọ́n kó bá wa ṣàlékún dáadáa fẹ́ nìkọ̀ọ̀kan gbogbo àwọn àgbàlagbà àdúgbò yìí kọ́lọ́n kó bá ṣe wọ́n ní àgbàǹfààní àwọn àmọ́mú àdúgbò ọlọ́run kó bá wa ṣe dára fún àwọn náà àti gbogbo wa kọ́lọ́n kó jẹ́ kí a ṣe alábàápàdé ojú rẹ̀ àmín àkọlé ọ̀rọ̀ tí a ń bára wa sọ òun náà ni asúnà tí a sọ wípé àdàpé òun náà ni ta máa ń sábà ń pè tí a ti bá lẹ́nu àwọn bàbá wa tí wọ́n máa ń pè ní súnà súnà àhàkámù a kí làwọn ọ̀dájọ́ tí ó so mọ́ súnà yìí àníwá òhà àwọn ìpínwó ló ń bẹ fún súnà bákan náà wa alaqatuha bil Qur'an ìbáṣepọ̀ wo ló ń bẹ láàrin alukur'an àti sunna a sọ pé kíní yìí a rí pé nínú àwọn nǹkan tí a bùkátà sí nínú àwùjọ wa ni pàtàkì jùlọ nígbà tó ṣe wípé àwọn onírúurú ẹ̀dá wọ́n ti sábà fẹ́ jọba látara kíni látara ìrújú ọlọ́kan-ò-jọ̀kan tó ń jáde látẹnu wọn kò sì sí nǹkan tó fà ju wípé ìkórìíra intisharu sunnati nabi sallallahu alayhi wa sallam ìfọ́nká sunna nabiwa muhammad sallallahu alayhi wa sallam eléyìí nínú àwọn nǹkan tó ṣokùnfà ìbínú àti ìtara nígbà tó fi pé wọn à lè kojú tírẹ́ẹ̀nì súnà tó ń bọ̀ yìí nítòkù ni pé kí wọ́n máa wá àdáparọ́ kí wọ́n máa kó ọ̀pọ̀lọpọ̀ rújújọ kí wọ́n máa parọ́ tan àwọn èèyàn bẹ́ẹ̀ ni ìparọ́ wọn ìgbé ìrújú kalẹ̀ wọn kò tiẹ̀ túrú kankan lára wa yorùbá ní ọjà tá a ná là á wò àìwariwo ọjà èyí tí wọ́n ń ṣe yẹn alikẹ́lbù yamba ajá tó ń gbó lásán ni àwọn ìwariwo ọjà ń tiwa torí pé ọlọ́run bàálíkẹ́lá tó dá wa là ń bá nájà. níta torí ẹ̀ wá sáyé lélẹ̀ yìí báwo ni ó ṣe dùn àwa a sọ fún wa lánàá gbà tó ṣe pé ẹni tó ju gbogbo wa lọ tọ́nà màlíkì ọlọ́run sí wa nẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n pè ní wèrè torí kíni torí wípé ó ń pè wọ́n sí ojú ọ̀nà ọlọ́run wípé ibùdókòláhà wẹ̀jítẹ́nìbù tọ̀gùt ẹjọ́ sì fún ọlọ́run ẹ jìnnà sí gbogbo òsà ẹgbẹ́ gbogbo òsà ńlẹ̀ pátápátá sábàbí eléyìí náà ni o ẹni tọ́nà balikẹ́lá tó fi ṣe ìkẹ́ ìgẹ̀ fún gbogbo ọmọ ẹ̀dẹ́ yàn wọ́n pè ní wèrè kọ́lọ́n balikẹ́lá tó máa fọmọ́ fún rẹ̀ sòtò máa ṣe lè fún ànábì ta ni wọ́ ta lè mi létò ṣe pé wọ́n fẹnu àbùkù kan wá wọ́n parọ́ mọ́ wa wọ́n máa gbé ìrújú àìmọye àìmọye àmọ́ ń tó tẹ̀wọ̀n jù òun náà ni wípé wàlàákìbátú lil muttaqin ìgbẹ̀yìn tàwọn oní àwọn olùpáyọ̀ ọlọ́run ba àná padà máa ń jẹjà gbogbo bó ṣe lè wù kí wọ́n ṣe tó àwọn olùpáyọ̀ ọlọ́run ba ni ó ṣe kí ni àwọn ni wọ́n jẹjà àti fún wọn pé pàtàkì kí ni màdú yìí ó ṣe pàtàkì fún àsìkò tá à ń bẹ nú ẹ̀ láti lè bá a máa fi dáhùn èèyàn lẹ́kọ̀ọ́ ìdáwọn lẹ́kọ̀ọ́ lórí àwọn ìsọkúsọ tó irú àwọn ẹni wọ̀nyí tí wọ́n ń sọ ká tún wọn máa fi kíní ká máa fi yíra wa bẹ̀rẹ̀ àjọ wa wípé súnà rèé in tó ṣe wípé a ti bá lẹ́nu àwọn bàbá wa ni láti ìgbà tó ti pẹ́ ni wọ́n ti ń lo gbólóhùn súnà wa ní afẹ́fẹ́ súnà ọmọ ìyàwó súnà lélẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kí wá ló jẹ́ tuntun kí ló jẹ́ tuntun lè súnà wàláì má fi kò sí nǹkan kan bí ó ṣe wípé ìṣesí ṣàìtàn làárẹ̀ tó láàárẹ̀ yìí òun náà ni wípé kó máa ti àwọn èèyàn kú òdì òdodo kó dẹ̀ máa gbé àwọn ọmọ ogun kó máa gbé wọn dìde abẹ́lẹ́ ọba alikiola kó rọ ẹ̀mí wa fún ẹ̀sìn rẹ̀ kó rọ ẹ̀mí wa fún sunna nebua muhammed sallallahu alayhi wa sallam agbé láti ìpìlẹ̀ pé sábà bí kan tọ́lọ́wọ́n ọba alikiola torí ẹ̀ dá wa òun náà ni kíni òun náà ni káwá jọ́sìn fún wọn ọlọ́wọ́n ọba láyé bẹ́ẹ̀ ni ọ̀nà tọ́lọ́wọ́n ọba alikiola là kalẹ̀ fún wa tá a gbà fi jọ́sìn fún náà ní ọ̀nà iye ọ̀kan ṣoṣo tọ́lọ́wọ́n ọba òjò pé méjì bẹ́ẹ̀ ni kò pé mẹ́ta kò lé lẹ́yọ̀ ọ̀kan bẹ́ẹ̀ ni òdín lẹ́yọ kan ọ̀nà wo náà ni owó ọdín olè islam òun náà ni ọ̀nà ọ̀là tó ń ṣe ẹ̀sìn islam tọ́lọ́mọba alikẹ́lá bá tẹ̀déhùn pé òun ò nígbà kankan míì lọ́wọ́ ẹrú lẹ́yìn islam yìí bọ̀tàwájú ó yéra wa ipe ọmọ ẹ̀dẹ́yàn a ní ọ̀tá kan ṣé gbogbo àgbàgbé ọ̀tá náà ta lọ̀tá náà àṣàìtàn làánàtúlà àlè ní tó ṣe wípé ṣàìtàn yìí ó bá ọlọ́run ọba àlékè ó bá tàdéhùn wípé àwọn fojú àwọn ẹ̀dẹ́ yàn wọ́n fojú wọn hàn ìmọ̀ bẹ́ẹ̀ ni òun máa tì wọ́n lọ́nà láti ẹnáhùn mi bẹ́ẹ̀ ni àìdí ìmọ̀ mi kọ̀lfí ìmọ̀ wọ́n á ń ṣàmà ìlì im wọ́n á ń àìmánì im wọ́n á ń ṣàmà ìlì im wọ́n la tẹ́jìdú àkùsàrò òun ṣàkèrè òun dẹ̀ rí wípé òun máa òun kógun bá wọn láti wájú òun kógun bá wọn látẹ̀yìn ìlérí ṣàìtọ́ nìyẹn òun kógun bá wọn lọ́tún òun kógun bá wọn lọ́sì wàlá tajidu aktharuhum shakirin débi pé ọ̀gọ̀rọ̀ wọn ò ní lè máa ṣe kíni wọn ò ní lè máa dúpẹ́ fún ọlọ́wọ́n bá àlékè ọlá. a máa rí nínú ìṣesí àwọn ọmọ ẹ̀dín yẹn náà lẹ́ńtẹ́ máa pè wájọ́ sí fọlọ́hún wájọ́ sí fọlọ́hún fi ìlànà ṣẹ̀tán lẹ̀ wọ́n nígbà wọ́n nígbà ọlọ́wọ́n bá àlékè ọlá pè wá lákèésí sírú àwọn ìṣesí báyìí ó dìgbà إذ قال لإنسان أكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين أني جاكبي سيسي شيطان إذ قال الإنسان إن طبعا بوري يوم يدين يتيوم صفحة أكفر ṣé kèfèrí pẹ̀lú ọlọ́run gbọ́lọ́run bá jù sílẹ̀ èyí tán kan pariwo ẹ̀sìn kínní kan ìranu ní gbogbo yẹn jayé orí ẹ̀ falama kápára àmọ́ gbàtẹ́ni yẹn bá ṣe kèfèrí tó bẹ̀rẹ̀ sí ní rí àwọn èsì tó ń bẹ nídìí kí yẹn gbẹ́rù gbọ́rí pẹ̀lú ọlọ́run bàríkíọ́lá níṣẹ́ tó mọ̀ tó báyìí pé eníbàárí mi ń kà á èmi ò ti lọ́dọ̀ ẹ o mo kú lọ́dọ̀ ẹ o mọ́ darúkọ mi o ìní àkọ́fúnlá ọ̀rọ̀bàlà torí pé mi ṣàìtọ́nù mo páyà ọlọ́run bàríkíọ́lá bá tí ó dá mi eléyìí nínú àwọn ìtànjẹ ṣàìtọ́nù lórí ọmọ ẹ̀dẹ́yàn òun ni irú àwọn nǹkan báyìí ọlọ́run kó yọ wá wípé ọ̀tá ló jẹ́ sí wa náà sábàbí eléyìí ọlọ́ọ̀bà àlékè ọlá ó sọ tírà kalẹ̀ bẹ́ẹ̀ ló gbá wọn òjíṣẹ́ dìde a sọ fún wa ní ìjókòó àná wípé àwọn òjíṣẹ́ ọlọ́ọ̀bà àlékè ọlá dárúkọ ní alukur'an wọ́n jẹ́ mélòó wọ́n jẹ́ twenty five mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọlọ́run sọ fún wa pé wàrúsùlán kọ̀sọ́sìnáhùn àlékè wàrúsùlán lámnàkùsùs àlékè ọlọ́run ìrìn ànábì ó ń bẹ náà jẹ́ adarúkọ wọn nínú alukur'an àwọn twenty five nínú ọmọ àlekèlá adarúkọ nínú alukur'an ó sì ń bẹ nu àwọn tó ṣe wípé adarúkọ wọn so lẹ́yìn tí wọ́n máa ń bẹ̀ lọ́wọ́ pé mélòó tiẹ̀ ló ń ka àwọn òjíṣẹ́ ó ń bẹ náà àwọn afáàtì sọ pé òǹkà wọn lọ bí one and twenty four thousand àwọn kan ní èyí tó fẹ́ rọrùn jù ní pé ká sọ pé àmọye wọn wọ́n pọ̀ àmọye wọn látara àyà tí a kà jáde tá a kà fún wa sọlọ́n bá gbẹ́wọ̀n òjíṣẹ́ wọ̀nyí dìde láti ọmọ darí àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn aka gbogbo wọn tẹ́ dórí anabiwa Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú ọgọ́lá orí ibẹ̀ náà láti gbé lẹ́nìí torí pé ìjókòó wa tèmi yóò dá lórí shaksiya anabiwa Muhammad sallallahu alayhi wa sallam torí pé ibi báyìí náà ni okùn tá a fẹ́ fà ibi tí okùn yìí ibi tá a ti fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa tú díẹ̀díẹ̀ òun lélẹ̀ láti máa ti gbogbo èmi làwọn ìrújú kọ̀ọ̀kan yẹn láti máa gbá dànù kálíbà fi àwọn èèyàn sí ojú ọ̀nà tọ́lọ́wọ́n bá lékè ọlá tó fi wọ́n sí kálíbà máa gbá ìrújú ṣàìtọ́n kúrò lẹ́mi àwọn èèyàn a rí pé gbogbo àwọn òjíṣẹ́ ìwà pátáǹgbà tàbí fún wa ní ọlọ́run bá lékè ọlá ó gbé wọn dìde kí ni tó jẹ́ ojúṣe tiwa sí gbogbo àwọn òjíṣẹ́ wọ̀nyí ماذا كان يجب على الأمم نحو الرسل أي ماذا كان يجب علينا نحو نحو الرسل kí ni tó jẹ́ ojúṣe tiwa sí àwọn òjíṣẹ́ à ń sọ àwọn òjíṣẹ́ yìí bọ́lọ́mà ní kí lágbó ṣe gbé wọn dìde náà gbà tó wá rí bẹ́ẹ̀ kí ni tó jẹ́ ojúṣe tiwa sí àwọn òjíṣẹ́ náà kò síbi tá a ti retí fáwọn nǹkan báyìí àti ká bọ́ sínú alukur'an ọlọ́mọba àlekẹ́lá sọ fún wọn ní sóràtò nìsáà ìyẹn ní súra ẹlẹ́ẹ̀kẹrin aya sixty four ọlọ́run ní wa ma arsalna min rasulin illa liyuta'a bi iznillah ọlọ́run ní wa ma arsalna min rasul illa liyuta'a bi iznillah ọlọ́run ní àwọn òjíṣẹ́ tá a gbé dìde a gbé wọn dìde lásán àyàfi kẹ́ ẹ mọ ṣe kí ni kẹ́ ẹ mọ tẹ̀lé wọn pẹ̀lú yọ̀ǹda ọlọ́run eléyìí ó bọ̀rọ̀ mọ́ yé wa sábàbí táwọn òjíṣẹ́ yìí tí ọlọ́run bá alikẹ́lá ṣe gbé wọn dìde ọlọ́run bá gbé wọn dìde fèrè àti ẹni ìbẹ̀rẹ̀ wọn tẹ́ dórí ẹni ìparí wọn ọlọ́run ní wàmà àrùsálínàmí rọ̀sùlì àgbé àwọn òjíṣẹ́ yìí ní ọlọ́kan òjọ̀kan àgbé wọn dìde ilẹ̀ àlìyútọ̀ àbẹ̀ àyàfi kẹ́ ẹ máa tẹ̀lé wọn pẹ̀lú yọ̀ǹda ọlọ́run tó bá ń tá a bá ń rí ìtàn àwọn òjíṣẹ́ àwọn òjíṣẹ́ lọ́lọ́kan òjọ̀kan ànábì ádámù ni ànábì nuhu ni ànábì idris ni gbogbo àwọn òjíṣẹ́ ìpẹ̀lú ìran wọn tá a gbé wọn dìde fún ìta ń pa àwọn ìran wọn láti náà nìkan máa ṣe kí ni kí wọ́n máa tẹ̀lé wọn àní kí wọ́n mú wọn ní nǹkan míì lẹ́yìn kí ni lẹ́yìn kí wọ́n tẹ̀lé wọn àbọ̀rọ̀ kí ni ọ̀bọ̀rọ̀ takora wọn ẹni tó mọ̀nà àti gùnkè ó bọ̀rọ̀ mọ̀nà àti ṣe kí ni àti bọ́lẹ̀ èyí ní dókè tako lóun ọmọ bóun ṣe bọ́lẹ̀ kí lọ ọ̀nà olóbá dókè àní máa dárúkọ àwọn òjíṣẹ́ àbí ká mọ kí ni ìdí pa tọ́lọ̀mà nìkẹ́lá tó ṣe ń dárúkọ wọn inú àwọn ìdí náà lọ́mà nìkẹ́lá ṣe kí ni ló ń sọ fún wa ilé ṣe pàtàkì fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí ó ń bẹ nínú àwọn ọ̀ràn tí wọ́n sọ sábàbí tí wọ́n sọ ọ́nù tó dàrú mọ́ wọn lọ́wọ́ tẹ̀bẹ́ ó yẹ kí wọ́n tẹ̀lé láṣẹ àwọn òjíṣẹ́ fún wọn inú ẹ̀ ni àwọn nàṣọ́rá inú ẹ̀ ni àwọn yahudi tàbáwọnú súrátù tábà yẹn ni súrà ẹlẹ́ẹ̀kẹsàn áyà ọgbọ̀n a rí wípé wọ́n gbé kínní wọ́n gbé sódì ara wọn báwọn ṣe gbé sódì ara wọn ni wa qalatil yahud uzairu ibnullah ni ẹ̀rí àwọn yahudi àwọn sọ pé uzairu ọmọ ọlọ́run ló jẹ́ wa kírètì tàwọn nàṣọ́rọ́ àwọn kírísítẹ̀n àwọn sọ wípé ẹlmẹ̀sí ibùnùlá àwọn ní ẹ̀rí màsí isa ọmọ mẹ́ríàmà jésù àwọn ní ọmọ ọlọ́run lòun àwọn yahudi pé uzeru ní ọmọ ọlọ́run àwọn nàṣọ́rọ́ pé isa ní ọmọ ọlọ́run tẹ́rí kó ti di ọ̀nà méjì ọlọ́run ni àti kíní wọn. ذلك أم بأفواههم يضائعون قول الذين كفروا من قبل قاتلهم الله أنهم يؤفكون ilé mẹ́nu sọ́rọ́tù tàwùbà àyà ọgbọ̀n ọlọ́ni àtàwọn tí wọ́n pe uzeiru ní ọmọ ọlọ́run àwọn yahudi àtàwọn tí wọ́n pe isa ní ọmọ ọlọ́run àwọn wo ni àwọn nàṣọ́ra ọlọ́ni zalika kauluhum ẹ̀rí ọ̀rọ̀ tí wọ́n ń sọ ni bí àfùwá ìhìn tó ń jáde lẹ́nu wọn yùdọ̀ ìhùnà kọ́wùlà lẹ́dí nà kẹfàrù min qabl ọlọ́ni ó ṣe déédé ọ̀rọ̀ táwọn kèfèrí ìsíwájú náà táwọn náà ti ń sọ ọ̀ni kọ́tàlà ọmọlá aná yufakun ibi dandan ọlọ́run kò mọ̀ bá wọn. kò sí tó fà ju wípé wọ́n ti ṣe kíní yẹn gbé síra wọn òjì yàtà gbé kalẹ̀ fún wọn wọ́n sọ di kíni wọ́n sọ dọmọ ọlọ́run ìsọdọmọ ọlọ́run yẹn wọ́n padà ṣe kíni wọ́n padà tẹ̀sí àgẹ̀rẹ̀ dórí pé ó dọ̀ ọlọ́run èyí ni ọlọ́run bàríkẹ́ ló ń sọ nínú ọ̀rọ̀ tí wọ́n tún sọ pé làkọ̀dìkà fara lẹ́dínà kọ́lù iná ńlá àsálísù sálẹ̀ àsá ọlọ́run ẹ̀rọ tí wọ́n sọ wípé ọlọ́run ó di mẹ́ta nínú ọ̀kan ọlọ́run ní wọ́n ti ṣe kí ni wọ́n ti ṣe kékeré. ìyí wọn ò tó wọn tẹ̀pẹ́ gbà tó yá wọn ní ọmọ ọlọ́run ni gbà tó yá wọn sọ pé mélòó ni mẹ́ta nínú ọ̀kan ọlọ́run tó ò ní gbogbo ẹ̀kọ́ lọ́lọ́run ìgbà tó yá wọn padà graduate ìyẹn ni pé wọ́n ṣe kí ni wọ́n tún tẹ̀síwájú kí ni tẹ̀síwájú wọn gbé wọn lọ ó padà gbé wọn débi wípé ẹni tó ń pè lọ́mọ ọlọ́run yẹn ó padà pé ní kí ni ọlọ́run ọlọ́run laqad kafara alladhina qalu inna Allaha wal masih ọlọ́run ẹ̀rí wọ́n ti ṣe kèfèrí o àwọn tí wọ́n ń pe Isa ọmọ Màríàmù ní ọlọ́run kò sí tó fàájú wípé wọ́n ti wọ́n ti fi kìíní yẹn wọ́n ti gbé e síra wọn wọ́n ti sọ di àdàmọ̀dì wọ́n ti sọ di mọ́ra wọn lọ́wọ́ sọlọ níta mùsùlùmí ò bọ̀rọ̀ ṣe kí ni kò bọ̀rọ̀ rí báyìí ẹlúbọ̀ fi yé wa wípé n tó jẹ́ ojúṣe wa tí àwọn òjíṣẹ́ ọlọ́run òun náà ni ká gbà wọn gẹ́gẹ́ bí òjíṣẹ́ ká lè ṣe kí ni ká tẹ̀lé wọn ká má pín wọn sọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ òjíṣẹ́ náà lọ́lọ́run bá pè wọ́n wọ́n ṣe kí ni um almubalegun àwọn tí wọ́n fẹ́ gbé iṣẹ́ ọlọ́run ọba tí wọ́n fẹ́ gbé fún àwọn èèyàn tabaríyàn tó ń sọ̀rọ̀ àwọn tí wọ́n mọ̀ nípa èdè ọ̀rọ̀ wọn ní ẹni tó ń sọ̀rọ̀ abọ̀rọ̀ rí wípé ó ń ṣe kí ni ó ń béèyàn kan sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà labọ̀rọ̀ rí pé ọ̀nà kan ló ń gbà báyẹn yẹn sọ̀rọ̀ ẹni tó ń sọ̀rọ̀ àríkó ṣe kí ni ó ń báyẹn sọ̀rọ̀ èèyàn sáà ni mo sọ̀rọ̀ sáfẹ́fẹ́ bẹ́ẹ̀ ni mí ọ̀nà kan ní ó ṣe kí ni ní ó gbà bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ inú kó sọ́jà ìbá ti ń sọ yìí àbí kó mú kọ́làm kó mú báírò àbí pẹ́ńsù kó fi kọ́ sí ó ṣe kí ni ó bá sọ̀rọ̀ náà nìyẹn àbí kó ṣe pé sáìn ló fẹ́ lò bí àwọn bí sign language bí ọ̀nà tí àwọn tí ẹ̀yà ara pè níjà bí àwọn odi ọ̀nà tó ń gbà ṣe kí ni bá wọn sọ̀rọ̀ tí wọ́n máa fọwọ́ ṣe báyìí tó ọ̀nà kan náà nìyẹn sọ̀rọ̀ ni eléyìí gbogbo kí nínú ọ̀rọ̀ balẹ̀kọ́lá kó ní pápá mọ́ra fáwa mùsùlùmí pé àwọn òjíṣẹ́ tẹ rí yẹn mubaligun ni wọ́n wọ́n fẹ́ jíṣẹ́ ọlọ́run ọba fáwọn èèyàn ni ẹ ti wá gbé òjíṣẹ́ ẹ ti wá sọ di ẹni tó níṣẹ́ sẹ́ni pé àdàmọ̀dì ni kínní yẹn sọ àtàwọn àyà mi tó ń tọ́ka sí fáwọn mùsùlùmí pé àwọn òjíṣẹ́ tá a gbé kalẹ̀ fún yín níta torí ẹ̀ gbé wọn kalẹ̀ ó ní pé kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ tẹ̀lé wọn ẹ tẹ̀lé wọn báwo ẹ tẹ̀lé ìlànà wọn tí wọ́n gbé kalẹ̀ ẹ sì ń bíbá ẹ mọ́ ká tẹ̀lé kí ni ká tẹ̀lé àwọn òjíṣẹ́ báwo la ṣe tẹ̀lé àwọn òjíṣẹ́ a ń láti tẹ̀lé ìlànà tí wọ́n gbé kalẹ̀ wọ́n ní ó pẹ́ sẹ́yìn òjíṣẹ́ kan wọ́n ní ó pẹ́ sẹ́yìn wọn kan wọ́n pẹ́ tí wọ́n ní tẹ̀lé ìlànà tẹ̀lé òjíṣẹ́ ìtumọ̀ ni wípé tẹ̀lé ìlànà òjíṣẹ́ eléyìí ó mú orí kíni ìtumọ̀ tá à ń pè orí ìtumọ̀ kíni tá à ń pè ní súnà gangan àwọn eléyìí kọjá ń ha agbárí wa sọ̀rọ̀. ẹni tó bá ń sọ fún wa ọ̀pọ̀lọpọ̀ ayé alukurani òun là ń ṣe kí ni òun là ń tì jáde ọ̀pọ̀lọpọ̀ ayé alukurani òun là ń tì jáde torí pé gbogbo àwọn kìíní in tó ń bẹ nínú alukurani ọlọ́run bá ní kí ọlá ni tọ́lọ́ bá sọ pé zalikal kitab la rayba fihi hudan lil muttaqin ìmọ̀nà tọ́lọ́ bá ní kí ọlá pé kurani àwọn nǹkan tó fẹ́ jẹ́ kó rí nínú sẹ̀mí òun náà lélẹ̀ kò kíní yóò dàrú papọ̀ mọ́ra wọn kò dàrú rárá sọtaba ní kí èèyàn tẹ̀lé òjíṣẹ́ nítorí wọn ni pé kó tẹ̀lé ìlànà òjíṣẹ́ náà èyí ni ó ṣe ká bọ́ sórí ká ṣe tàrífù níta ń pè ní súnà gangan torí pé táwọn èèyàn náà bá sọ pé súnà súnà táà sọ pé súnà kí ni ìtumọ̀ ń tà ń pè ní súnà táwọn bàbá wa àwọn ìyá wa máa ń pè ní súnà kí ni ìtumọ̀ rẹ̀ àti ká padà sí inú àwọn tíra kálíbà ṣe kínní kálíbà gbọ́ ìtumọ̀ kínní yìí sọ àwọn ìtumọ̀ sunna lugatan àwò nínú èdè wa èdè lárúbáwá àkọ̀túnmọ̀ ẹ̀ fún wa léde yorùbá tó sọ wọn pé sunna wọn ní tàǹgbà lérò náà ní kínní atọ́rík ojú ọ̀nà àwọn almaslak ọ̀nà téèyàn máa ń gbà àbíká sọ pé anahaj ọ̀nà tí wọ́n ń là kalẹ̀ gbogbo àwọn kinní wọ̀nyí náà ló ṣe kíni òun ló ń sọ ìtumọ̀ tá à ń pè ní súnà ẹ gbọ́ sílẹ̀ kan ni wọ́n ní táwa sọ pé súnà ní tá a gbà ni pé atoric ọ̀nà àbí ká sọ pé almaslak ọ̀nà ló náà túmọ̀ sí ọ̀nà tá a là kalẹ̀ àbí sọ pé anahaj ọ̀nà tá a gbé kalẹ̀ táwọn yóò ṣe kíni tí wọ́n tọ̀ pẹ̀lú tó máa pé ní tẹ́tún náà tó ń ṣe kíni tó ń túmọ̀ sí nìyẹn kánú àwọn àfà ó fẹ́ fi kíní ìwé nínú àwọn orin ẹ̀kọ́ àwọn lárúbáwá ó ní làbídù kan nú àwọn olóyin lárúbáwá olóṣọ́bà wípé mi máa ṣara sadnat lahum àbá òhùn ó ní ó ń bẹ nínú àwọn ọjọ́ gbogbo àwọn ọjọ́ tá a mọ̀ àbí kó ṣe wípé sadnat lahum àbá òhùn àbí kó ṣe pé àwọn bàbá wọn wọn la ọ̀nà kan kalẹ̀ fún wọn wàlíkúlì káwọ́mìn sunnatun wa imamuha bẹ́ẹ̀ ni gbogbo ìran tá a bá ní gbogbo wọn ni wọ́n ní ojú ọ̀nà tí wọ́n dẹ̀ ní àwọn aṣíwájú tó mú wọn tọ́jú ọ̀nà yẹn ẹ̀ sí bíbá yìí mọ́. Labid ló sọ ilé ìkànnú àwọn olórin lárúbáwá láti fi kín èdè kíní èdè kíní èdè súnà lẹ́yìn gbólóhùn súnà gbólóhùn tó ti ń bọ̀ tipẹ́tipẹ́ tawárí kan nú àwọn àfọ́lódò ilẹ̀ yorùbá tó ń bájà lẹ́nìí ló bá ń larí mọ́ ló ń larí mọ́ ló ń larí mọ́ àfi ká mọ bẹ́ẹ̀ lọ́wọ́n bá lè kíọ́lá fún ẹni bẹ́ẹ̀. àwọn eléyìí nú àwọn akọrin lárọ́wá ni tó tipẹ́tipẹ́ ẹ wo bó ṣe mú èdè yẹn ẹ wo bó ti mú jáde fún wa tó ń sọ fún wa pé ó túmọ̀ sí pé tá sọ pé súnà òun náà ní ọ̀nà kan táwọn èèyàn ṣe kí ni tí wọ́n ń tọ̀ kódà ọlọ́run bá àlíkẹ́ ọlá pé gbólóhùn yẹn mọ́ rẹ̀ bọ́ọ̀lù ọlọ́run bá àlíkẹ́ ọlá tó sọ lónú suratul fatih aya twenty three kí ọlọ́run bá àlíkẹ́ ọlá tó ọlọ́run ní sunnatala illati qad khalat min qabl wa lan tajida li mo sọ̀rọ̀ ni ta ló sọ̀rọ̀ Allah ọlọ́ni súnná súnná tù láàyè ọ̀nà ọlọ́run ọba ìṣe ọlọ́run ọba òun lélẹ́yìí ẹlẹ́tì kọ̀dẹ̀kọ́lẹ̀t ní nkọ́bùl ní tó ṣe wípé ó ti bá wọn ẹni síwájú ó ti fi bá wọn náà lò ọlọ́run bá nìkan lásọ gbólóhùn ìgbà táwọn kèfèrí ń ṣẹ́gun táwọn mùsùlùmí ń ṣẹ́gun àwọn kèfèrí inú àwọn mùsùlùmí wá ń du ọlọ́run nípa wọn sọ fún mi ìṣe sí ọlọ́run òun ni pé kó ṣe kí kó ràn àwọn ẹni tiẹ̀ lọ́wọ́ wa ìnà júndà náà لهم الغالبون على إن حزب الله هم المفلحون iṣẹ́ tí ọlọ́run bá lè kí ọlọ́run ní kó ṣe kí ni kó ran àwọn ẹni tiẹ̀ lọ́wọ́ ọlọ́run bá lè kí ọlọ́run sọ gbólóyìn fáwọn mùsùlùmí pé à ìlànà iṣẹ́ tí ọlọ́run lélẹ́yìí ìlànà ọlọ́run ni pé kó ṣe kí ni bó ṣe kún àwọn ẹni ìsíwájú tó ti kún wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ni wà láǹtẹ̀jídàlì súnnàtì láì tẹ̀bùdílà ìlànà ọlọ́run ṣe sí ọlọ́run kò ní ṣe kí ni kò ní yí padà so kí ni kí là ń bá ká súnà wa jẹ́ gbólóhùn kan tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tí wọ́n ń lò ní abẹ́ntí ò bá mọ̀ abẹ́ntí inú bá ń bí kóra ọ̀kan nú àwọn àfọ ìlédè wọn náà sọ pé tá a bá sọ̀rọ̀ súnà lóògùn àtàlẹ́gbọ́ bó ti sọ. So ó ní àsúnà àtọ̀ríkọ́ almahmuda almustakima ó ní tá à ń pè ní súnà òun náà ní ọ̀nà tó lọ tààrà ọ̀nà tó lọ déédé ọ̀nà tó ṣe kí ni tó lọ tààrà tó dúró déédé àbíkí làwọn sọ pé ihdina siratal mustakim àbáyé sọ bẹ́ẹ̀ ni nínú súra wo súratul fatiha àbáyé ni yìí táwọn sọ pé súnà ó ní níta àgbàlẹ́ òní pé àtọ̀rí kọ́tù alimahmuda alimustakima ọ̀nà tó lọ tààrà tó lọ dédé wàlìzálíkà ó ní ìdí eléyìí làwọn èèyàn fi máa ń sọ wípé tí èèyàn bá sọ pé fulanun min ahali sunna pé ah lágbájá yìí nínú àwọn onísúnà ni ó ní màánáhù ìtumọ̀ tó gbà lérò ó náà ní pé min ahali tọ̀rí min ahali tọ̀rí kọ́tù alimahmuda ohun tó bá sọ pé yẹn sọ ẹni yìí lágbájá yìí fulan min ahli sunna lágbájá yìí ah nínú àwọn ahli sunna ó ní tẹ́ gbà lérò pẹ̀lú lágbájá yẹn ó ní kí ni ó ní wípé lágbájá yẹn o min ahali tariqatil mustaqima al-mahmud nínú àwọn èèyàn tó ń rin ọ̀nà tó lọ déédéé ọ̀nà tó ṣe kí ni ọ̀nà tó lọ déédéé ó nínú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ó ní tá a gbà lérò ta ni ò ọ̀nà tó lọ déédéé tí ò wọ́ nínú wa ẹ mọ àwọn kìíní yìí ń tọ́ka kankan sí wa pé tá ń sọ pé sunna subhanallah ẹ̀yin bàbá wa ẹ̀yin yá wa ó túmọ̀ sí wípé gbogbo aná la fẹ́ rin ọ̀nà tó ṣe kí ni tó lọ tààrà tó lọ déédéé tí yìí ò bá tó wa ẹ lọ́wọ́ nú tààrífù kúrútùdí ọ̀kan nínú àwọn àfọ̀n tẹ̀síìrù ni àwọn yìí ti sáyé tipẹ́tipẹ́ kí wọ́n tó bí wa kí wọ́n tó bí àwọn bàbá kẹ́ tó bí àwọn bàbá ńlá bàbá àtàwọn tí wọ́n ń jápá mọ́nú sìn bàbá tiwa bákan ló ti jẹ́ àti kán tó bí òun kán tó bí bàbá tiẹ̀ náà àtàwọn bàbá tó bí àwọn bàbá àwọn ilé ti ṣayé ẹ gbọ́ nǹkan táwọn pè súnà ni. kúrútùbí ní wọ́n súnà ni ẹ gbọ́ súnà jámùrù súnà ni tá sọ pé súnà jámù rẹ̀ yẹn ni pé plural rẹ̀ ó ní kí ni asúnan ó ní tá ń sọ gbólóhùn yìí wà á yàtọ̀ rí kọ́tùl Ewu wo nǹkan tí àwọn àfa wọ̀nyí àwọn àfa jàǹkàjàǹkà tó ṣe pé àwọn eléyìí ibùdó ni wọ́n nínú mà ibùdó ni wọ́n báárù gidi nínú mà ò wọn onítàbá ń sọ pé ń lérò ni ọ̀nà tó lọ tààrà tó lọ déédéé. ó ní tàbá sọ pé wàfúlẹ́n àlàásúnà tàbá ní à ah, lágbájá yìí à ah, orin ìlànà súnà ó ní kí la gbà lérò pẹ̀lú ẹ̀ ayé àlàátọ̀rí kí àlẹ́ ìtìwà ó ní ìtumọ̀ ẹni pé ẹni yìí ó máa ń rí ọ̀nà tó lọ tààrà láyà mílù ìlàṣẹ in minal àwa kódà rú èèyàn báyìí kò ní máa gúnrí lọ síbi ìfẹ́nu rẹ̀ à ah, ẹ̀ sí bíbá mọ́. ó fi kíní kan parí gbólóhùn yẹn ó ní irú ẹni bẹ́ẹ̀ láyẹ̀ mílù ìlà shay'in min àwa irú ẹni bẹ́ẹ̀ ẹni táwọn sọ pé ó ń tẹ̀lé ìlànà súnà a jẹ́ pé èèyàn kan tó ṣe pé ó ń rin ọ̀nà tààrà tọ́lọ́mọba àníkíọ́lá fi ilẹ̀ fún ó wá parí ẹ̀ pé wà láyẹ̀ mílù ìlà shay'in tí ò ní máa ṣe kí ni tí ò ní máa yẹgẹrẹ lọ síbi bo min àwa lọ síbi ìfẹ́ ẹnu ẹ̀ ẹ̀hẹ́ nínú àwọn ibi tádàwò ti máa ń bọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀dẹ́ yẹn rí torí pé gbogbo wa fẹ́ ṣe kí ni a fẹ́ tẹ̀lé ìfẹ́ ẹnu wa bẹ́ẹ̀ lọ́lọ́run àlekèlá kìlọ̀ fún wa láì mọ iye ọ̀nà pé fàlàtẹ̀ tẹ́bi àwọn làwà ẹ má tẹ̀lé ìfẹ́ ẹnu kò nínú àwọn nǹkan tí súnà ó kápò tí ó kápọ̀ fún wa òun lélẹ̀ gbogbo wọn tó sọ pé òun rìn ìlànà súnà ó túmọ̀ sí pé wàá kọ́kọ́ jagun ẹ̀mí ẹ̀ wàá gbé kíni ìfẹ́ ẹnu wàá gbé jù sílẹ̀ in tó fẹ́ jòkó tì ní kíni qala Allah wa qala rasul o fẹ́ tẹ̀lé kíni ọlọ́run ọba àlekí ọlá sọ o fẹ́ tẹ̀lé kíni anabiwa muhammad sallallahu alayhi wa sallam kíni tó sọ. eléyìí ni ìtàwọn àfa sọtúnmọ ìtànpè ní àsúnà nínú èdè torí pé èdè náà ni tá fi báwọn èèyàn sọ̀rọ̀ tí kíní ò bá yé wọn nínú èdè yóò máa rú mọ́ wọn lójú so tó bá béèrè lọ́wọ́ ẹ pé kí tiẹ̀ ní súnà ní tí wàá mọ̀ ní wípé à ah, súnà nínú èdè òun náà ni ọ̀nà tá a máa ń tọ̀ ọ̀nà tààrà tó ti pa àmọ́ ṣe kí ni a máa ń tọ̀ ẹ jẹ́ ká wo súnà gẹ́gẹ́ bí àwọn àfa oníṣẹ̀ríà bí wọ́n ṣe ṣe kí ni bí wọ́n ṣe sọ̀túnmẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run a ní pẹ́ púpọ̀ lórí ẹ̀ just à ń wo ìtumọ̀ ẹyọ kan nínú ìtumọ̀ tí àwọn àwọn àfa aládìísì tí wọ́n mú wá pẹ̀lú ògùn ọlọ́run ọ̀rọ̀ sì ń bọ̀ lórí àwọn afáà aládìísì tá a sọ̀rọ̀ nípa wọn àwọn ẹni re àwọn èèyàn bí èèyàn àwọn tọ́nà ọba àlékeọlá tó fi ṣe odi ìsọ fun ẹ̀sìn rẹ̀ ká máa dárúkọ ìmáàmù Bukhari ká máa dárúkọ ìmáàmù Muslim Abu Dawud àwọn kìíní ó ń ṣe àwọn èèyàn lè mà. kódà ó ń dààmú nínú àwọn aláìmọ̀kan tẹ́ pè láfanlẹ̀ yín ẹ̀tí ó tọ́ ní akẹ́lẹ́ yẹn há àdìsí six hundred thousand eh àdìsí six hundred thousand six hundred thousand tó ń pè yẹn ó wá ń dẹ́rù bá torí wípé kò mọ̀ pé ajura wa lọ síjàkadì kọ́ kó mọ̀ ọ̀rọ̀ ń bọ̀ lórí gbogbo àwọn àfáà yìí pẹ̀lú ògo ọlọ́run ìtumọ̀ wọn làwọn àáfàá láti ti pé ìta ń pè ní súnà. wọ́n ní àwọn almohadisun wọ́n ní ìta ń pè ní súnà ma usira ani nabi sallallahu alayhi wa sallam òun náà ni tá a sàfi tiẹ̀ sọ́dọ̀ anabi wa muhammad ayi ma udifa ila nabi sallallahu alayhi wa sallam in fi ṣe àfitì sọ́dọ̀ ta ni ọ̀dọ̀ tálásà fi tiẹ̀ sí ọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam min qawlin yálà nínú ọ̀rọ̀ rẹ̀ ni àwùfẹ́ àbí kó ṣe wípé nínú iṣẹ́ tó ṣe àwọn tẹ̀kìrìb àbáwọn nǹkan tó fi rinlẹ̀ fún wa ẹja dúró báyìí ká dúró ká wá ronú ká ronú dáadáa ó gba èrò yorùbá ní èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì kíní yẹn gba èrò ó gba ká rò ká ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́rọ̀ ẹ̀sìn tẹ́ ẹ̀ bá gbàgbé mo sọ fún wa pé ẹ̀sìn kí lẹ́sìn àmọ́ náà ni o ẹ ti gbàgbé ìta ń pè lẹ́sìn àmọ́ náà ni tọ́lọ́mù bá ní kí lọ́sọ fún anú alukurani wípé inna àròdínà àmánata ala samawati wal ardi wal jibal fàbẹ́yìnà an yahmilnaha. وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا àmánà lẹ̀sìn ń ta pè lámánà òun ni a fún sọ gbàdá ní gbogbo ń ta bá fún yàn tó ó bọ̀rọ̀ ṣe kí ni a gbà padà lọ́wọ́ bọ̀rọ̀ dá padà so àmánà ni ọ̀rọ̀ ẹ̀sìn afúnsọ́ bẹ́ẹ̀ ló ń bẹ lọ́wọ́ wa tọ́lọ́mọba àlíkẹ́ ló ṣe kí ni yóò béèrè lọ́wọ́ wa bóun ṣe gbélé wa lọ́wọ́ láì dàrú dàbò ta ni ó tọ́ wa sọ́nà yẹn anabiwa muhammad sallallahu alayhi wa sallam eléyìí làwọn afa aládìí tí wọn sọ pé taba ń sọ pé sunna nínú èdè sẹríà nínú sẹríà ìtumọ̀ náà ni pé màá ń sèrọ ànínàbí sallallahu alayhi wa sallam àwọn nǹkan tí wọ́n rí gbà wá látọ̀dọ̀ ànábì àbáwọn nǹkan tó ṣe pé aṣàfihàn sọ́dọ̀ ń ṣe ọlọ́run anabiwa muhammed sallallahu alaihi wa sallam yálà nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ ni àbí nínú iṣẹ́ tá a rí tó ṣe àbí nínú àwọn nǹkan tó fi rinlẹ̀ wọ́n ní ntí ìtumọ̀ sunna nínú èdè sẹ̀ríà ntí ó mọ̀ túmọ̀ sí lélẹ̀ níta tàbí ti anabiwa muhammed sá tàbí ti ẹ̀ sọ́dọ̀ ẹnìkan ni láà bẹ́ẹ̀ ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ ń ta ní nínú ẹ̀sìn tá a bá gbàgbé a rí i pé wọ́n ṣàfitì kìíní yẹn sọ́dọ̀ àwọn èèyàn kan ni wọ́n ṣàfitì ẹ̀ sí kìíní ọ̀dọ̀ àwọn èèyàn kan irú ẹ̀ la sọ fún wa pé àwọn Christian wọ́n ṣàfitì ẹ̀ sọ́dọ̀ Christ àwọn Búdì wọ́n ṣàfitì ẹ̀ sọ́dọ̀ Búdì àwọn Judaism wọ́n ṣàfitì ẹ̀ sọ́dọ̀ ọ̀dọ̀ tani ọ̀dọ̀ Judaism àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nu tó máa ń ṣe kí ni tó ń ṣàfitì ẹ̀ sọ́dọ̀ àwọn èèyàn bọ̀tẹ̀sìn ọlọ́run ibo la ṣàfitì ẹ̀ sí ọ̀dọ̀ ọlọ́run látara ta ni látara anabiwa Muhammad sallallahu alayhi wa sallam torí pé àwọn eléyìí ni wọ́n jẹ́ ṣéènì anabi ló jẹ́ bí ṣéènì tó kọ̀nẹ́tì wáyé ni pé okùn tó so wá papọ̀ papọ̀ mọ́ ibi tá a fẹ́ lọ ibi tá a fẹ́ dé láláì sí okùn yẹn a lè ṣe kí ni a lè débi tá a lọ so tó bá rí báyìí tó pé báyìí ni in tí wọ́n fi sọ ìtumọ̀ ń tà ń pè ní súnà tàdé rí àfitiẹ̀ tàrí àfitiẹ̀ sí sọ́dọ̀ ta ni ọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó láìpẹ́ sọ pé tọ́ba sọ pé ó sunni yù ẹni sunni ni àwọn kan sọ pé ìyà sunni yà ẹni yìí lóbìnrin ah sunni ni ìtumọ̀ ẹni wípé ẹni tó ṣàfitì iṣẹ́ rẹ̀ sí ọ̀dọ̀ ta ni ọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam sẹ́yìn pé kí nìyẹn àwọn nǹkan tó simple ni ẹni tá a ṣàfitì ẹ̀ sọ́dọ̀ rẹ̀ yìí kí ni tó dé tá a fi ṣàfitì ẹ̀ sọ́dọ̀ rẹ̀ à ń bọ̀ wá síbẹ̀ nínú àwọn nǹkan tọ́lọ́mọ àlejò láti fún wa nínú ayé alukurani táyà pọ̀ lọ́jà ń tirẹ́rẹ́ àti ń ṣàfitì súnà tó ṣe pé ìlànà tó ṣe pé à ń sàfitì ẹ̀ sọ́dọ̀ ànábì nìkan tó akàndédé ń rò bẹ́ẹ̀ ni pé ó da ẹdí ká máa ṣe báyìí láà àdédé rò eléyìí ni ó sún wa débi pé ká máa béèrè lọ́wọ́ pé al bi-ittiba' ar àṣẹ ti wá látọ̀dọ̀ ọlọ́run bàálíkẹ́ ọlọ́ba tó dá wa àṣẹ wo ni àṣẹ tó ń fi yé wa wípé làbúdà min ìtìbà rasulu sallallahu الله wa sallam kò sí èméjì nu pé ká ṣe kí ni ká tẹ̀lé ìlànà ànábì kókó kan ní tá a bọ̀rọ̀ dìmú eléyìí ṣe ìfẹ́ nu wa kìí ṣe ń ta kan ru agbárí wa rò àṣẹ tọ́lọ́wọ́n bá àlékè àlàámúrú mínà àlá àṣẹ ni látòkèbi tó ga jùlọ bọ́lọ́wọ́n bá lè kí ọlá tó lẹ́sìn ẹ̀ bó ṣe fẹ́ nìyẹn àná àṣẹwà ń pera ah, wa ní alùsùnà alùsùnà ó ti wá jẹ́ pé alùsùnà ò ti máa sọ pé mùsùlùmí alọ́lọ́wọ́n bá lè kí ọlá sọ pé káfíà àfi ti ara wa sọ́dọ̀ ta ni sọ́dọ̀ ànábì nínú ìṣe nínú ọ̀rọ̀ nínú wà ìsàfijọ́ yẹn òun náà la lè fi ṣe kí ni la lè fi rí ojú rí ọlọ́wọ́n bá ní kí ọlọ́wọ́n bá tó dá wa. eléyìí òun ni ń táwò ọlọ́run bá nìkẹ́ lábá wa sọ̀rọ̀ nínú súrátù Ali Imran tábàlọ́wọ́ láti àyà thirty sí thirty one ọlọ́run ní kul in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhbibkumullah wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim kul ati'u Allah war rasul fa in tawallaw fa kí ni tọ́lọ́mọba àríkè lọ́nba àtọ́ níbẹ̀ ọlọ́ni kul in kuntum tuhibbuna Allah ìrẹ́ ànábì sọ fún pé tó bá ṣe wípé lódodo ni wọ́n nífẹ̀ẹ́ ọlọ́wọ̀nba àríkè ọlá tó bá ṣe wípé lódodo òun ni wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run kí ni ó ṣẹlẹ̀ fattabi'uni ẹ tẹ̀lé mi ànábì ìtẹ̀lé ànábì yẹn yuhbibkumullah ọlọ́wọ̀nba àríkè lọ́nà òṣèkí ni yóò nífẹ̀ẹ́ yín tọ́lọ́mù balikẹ́ lọ́ba nífẹ̀ẹ́ yín wọ̀nyẹ́ fír lakum dhunubakum tọ́lọ́mù balikẹ́ ló ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ fi wallahu ghafur rahim ọba tá à ń sọ yìí ọba aláforíjì ni ọba oníkẹ́ni tó túmọ̀ sí wípé ìtẹ̀lé ànábì oníkíni oní ìtẹ̀lé tọ́lọ́mù balikẹ́ ọlá ìnífẹ̀ẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ tẹ̀lé tọ́lọ́hùn wọ́n rọ́sùn ẹ tẹ̀lé òjíṣẹ́ ọlọ́hùn fa ìntà wà láwù àmọ́ tẹ bá kọ̀ tẹ bá gorí fa iná láàlá yuhibbul kafirin ọlọ́run bá ò ní fi àwọn tó ń ṣe kí ni tí wọ́n ṣe kìfìrí tó ti pé tẹ bá kọ̀ tẹ bá tẹ̀lé tọ́lọ́hùn tẹ bá tẹ̀lé ti anabi wa Muhammad alayhi wa sallam ìtọ́nà bá ní kí láti ẹ̀wé òní kí ni kàfíìr ọlọ́run bá ní fi wé iṣẹ́ kẹfẹ́ ẹ̀rí àkọ́kọ́ ono ẹtúlọ́wọ́nú súrọ́tù alì imran ayé ẹlẹ́ẹ̀kẹta bákan náà verse twenty one ọlọ́ni làkọ́dí kánà lakum fi rasulillahi uswatun hasana liman kánà yarjullaha wal yawmil akhir wa dhakara allaha àwọn eléyìí àṣẹ ẹ̀yin bàbá ẹ̀yin ìyá tẹ̀ ń gbọ́ wa ẹ máa di àwọn kinní ìmọ́lẹ̀ àtẹ̀tọ́nà ọba àlékiọlá tó pa wá lélẹ́yìí o ọlọ́run làkọ̀dí kánà lakum fi rasulillahi uswatun hasana ọlọ́run ní ẹ̀rí àríkọ́ṣe tó pé tó yè tó yè koro ó ń bẹ lára ànábì àríkọ́ṣe tó yè tó yè koro ó ń bẹ lára ànábì fún yín fáwọn èèyàn wo ni liman kana yarju Allah wal yawmil akhir gbogbo ẹni tó bá fẹ́ ṣe alábàápàdé ojú rí ọlọ́run lálkìyàmà ó tá a fẹ́ kó ṣe pé wàá rọ́nà gbígbà lálkìyàmà sáà ti mú ànábì ní kíni ní àríkọ́ṣe bó tilẹ̀ jẹ́ pé lẹ́ni àìmọye àríkọ́ṣe oríṣiríṣi ọlọ́kan òjọ̀kan làwọn èèyàn rìn kò séèyàn kan àbí kẹ́ẹ̀rí wípé yóò lẹ́ni tí ẹ̀mí ẹ̀ so mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀mí àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn yóò tà léyìn ẹ̀kọ́ tó ṣe pé ẹ̀mí ẹ̀ ṣe kí ni ẹ̀mí ẹ̀ so mọ́ báyìí sọ lẹ́ni náà ń tẹ lómi ìtẹ́ bá sọ pé ta ni àríkọ́ṣe tiẹ̀ táwọn olóyìnbó ń pè ní role model ó lè dárúkọ Pasuma ó lè dárúkọ Saheed Òṣùpá role model tiẹ̀ nìyẹn ẹlòmíì lè dárúkọ two face ẹlòmíì lè dárúkọ ten face àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí ten head ó lè mọ dárúkọ gba àwọn eléyìí bẹ́ẹ̀ ni yóò máa ṣiṣẹ́ tọ̀ wọ́n lẹ́yìn tó yẹ pé gbogbo ohun tí wọ́n bá ṣe lòun náà máa ṣe kí ni yóò máa gbìyànjú àti ṣe bá bá múra yóò ṣe kí ni yóò gbìyànjú àti múra bẹ́ẹ̀ kódà bí wọ́n ṣe ń gẹrun àwọn náà máa ni wọ́n máa gẹrun bẹ́ẹ̀ lórí àwọn tí wọ́n mú ní àríkọ́ṣe tiwọn àwọn ẹlòmíì àwọn oníbọ́ọ̀lù ní tiwọn yóò gbogbo àwọn footballers ló mà àwọn yóò lè yóò nìkan tó mú particularly pàtàkì pàápàá yóò nìkan tí ó mú nu wọn ènìyàn lè làríkọ́ṣe tiẹ̀ àmọ́ náà bá adékíọ́lá ó ń bá wo nígbàgbọ́ òdodo sọ̀rọ̀ ọlọ́run ní ẹ̀rí àríkọ́ṣe tó pé tó dáa jùlọ tá a gbé kalẹ̀ fún yín oníta ní anabi muhammad sallallahu alayhi wa sallam lẹ́ni tẹ́ ẹ̀ máa gbìyànjú àti ṣe على ni شيء انت bá pè ní àríkọ́ṣe yín ẹni tẹ́ bá pè ní role model yóò máa gbìyànjú àti ṣe kí ni àtijọ́ ẹni náà ní gbogbo ọ̀nà kọ́nà yóò fẹ́ tọrọ jọ yóò fẹ́ fi wà jọ yóò fẹ́ fi ìmúra jọ eléyìí nínú in tó ṣe wípé àdámọ́ ọmọ ẹ̀dẹ́ yẹn ni ká tó wá sọ pé ọlọ́run bá lékè ọlá ọba tó ga jùlọ ó pa wá láṣẹ ilé. ẹ lọ wọnú àyà mi nu alukur'an suratu yusuf verse one oh eight suratu yusuf verse one hundred and eight ọlọ́run ní kí anabi muhammad sallallahu alayhi wa sallam kó máa báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run sọ pé kúl áàdì yìí sẹ̀bílì ad'u ila Allah ala basiratin ana wa man ittaba'ani fa subhanallah wa ma ana min al-mushrikin. ọlọ́ni ìlànà bíi kóòlù sọ báyìí pé azihi sabili eléyìí ni ojú ọ̀nà mi ad'u ila Allah ní tó ṣe wípé mo fi ń pèpè sí ìlànà tọlọ́hun ní tó ń bẹ láàrin àyà yìí kí o ya jama'atal muslimin in tó ń bẹ láàrin ayà yóò ṣe kí ni ó kí ọlọ́ni rẹ̀ àníṣọ pé kúl áàzì yìí sẹ eléyìí ni ojú ọ̀nà èmi èmi ọlọ́run ad'u ila Allah bẹ́ẹ̀ ni mò ń pèpè sí ojú ọ̀nà ọlọ́run báyìí alábàtí rọtín lórí ìmọ̀nà lórí ìmọ̀ kò ń ṣèmi nìkan àná wàmẹ́ni tàbáàní èmi àtàwọn tí wọ́n ń ṣe kí ni tí wọ́n ń tẹ̀lé mi èmi àtàwọn tí wọ́n ń tẹ̀lé mi àwọn wo ló ń tẹ̀lé anabi Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹni tí wọ́n ń tẹ̀lé anabi náà làwọn pè ní ahalu sunna ẹ̀ ti bíbá ẹ mọ́ wàá ṣe ó ṣe fẹ́ dìnnáì wípé òun ṣe onísúnà gbà tó ṣe ọlọ́sọ pé aná wàmọ́ ní tàbáà ní èmi àtàwọn tí wọ́n ń tẹ̀lé mi bèrè wípé ó ṣe náà sọ pé ana wà mùsùlùmùn èmi àti àwọn mùsùlùmí kí ló tó ń ṣe ọlọ́mọba lẹ́kẹ̀ọ́lá ló gbólóhùn ìtìbá ana wà mọ́ ní tàbá ni tèmi tọ́lọ́ máa sọ pé uwa samakol mùsùlùmí uwa samakol mùsùlùmí náà mi kọ́bùl wà fi hàrà ọlọ́ni àwa la sọ yín ní mùsùlùmí látìgbà tó ti pé àti nísìn tá à ń bá yín sọ̀rọ̀ bí tọ́lọ́ máa lékè lásọ nìyẹn bẹ́ẹ̀gbà tó ń ṣe ọlọ́run bá lékè ló fi kíní ìrìnlẹ̀ nu àyà yìí ó ní mò ń pèpè sí ojú ọ̀nà ọlọ́run àlàbàtì rọtin lórí ìmọ̀nà àná wàmọ́ni tàbá ni èmi àtàwọn tí wọ́n ṣe kí ni tí wọ́n ń tẹ̀lé mi fa subhanallah mímọ́ ọlọ́wọ́n bá lékè ọlá wọ́n máa ná mínà mushrikin mi sí nú àwọn olùṣẹbọ olùdáǹkan mí ìpapọ̀ mọ́ lọ́wọ́ eléyìí nínú àwọn ọ̀nà tó clear ní ìdarí alẹ́ ìtìbá ìtẹ̀lé oúnṣẹ́ ọlọ́run pẹ̀lú tọ́lọ́ọ̀bà àlekèọlá tó fi ṣe kí ni tó fi ṣe ìsọrí irú àwọn èèyàn báyìí so gbogbo ìtàwọn àfáà tú níwájú òun náà ni wípé àwọn tí wọ́n ń ṣe kí ni tí wọ́n ń tẹ̀lé ìlànà ìlànà wo ni ìlànà tí ànábì mú wa sallallahu alayhi wa sallam alladhi la yantiku anil hawa ànábì tó ṣe pé kò ní sọ̀rọ̀ fẹ́ẹ́nu in huwa illa wahyun yuha in tí wọ́n fi ránṣẹ́ sí nínú wáyé náà ni ó ṣe kí ni òun náà ni ó sọ fáwọn èèyàn àwọn tí wọ́n fara wọn tì sí ọ̀dọ̀ ànábì àwọn náà ni wọ́n ń jẹ́ àlùsúnà ní tó ṣe pé gbogbo mùsùlùmí pátápátá lábọ̀rọ̀ ṣe kí ni lábọ̀rọ̀ gba táàgì àlùsúnà tí ò mú jà tí ò mú ilà tí ò mú ògùn dání pàápàá ní tó rọrùn kódà ọlọ́run bá àníkíọ́lá ó tún fi kínní ó fi rinlẹ̀ fún wa láyè mi ẹlẹ́wọ̀n nù ìkànnà àwọn aya al-Qur'an ọlọ́ni fala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara bainahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadayt wa yusallimu tasliman ọlọ́ni fàlà ìrìn ànábì máa sọ fún ọ pé wa rabbuk mo fi ọlọ́run bá mi mo fi búra la yu'minun ẹ̀ tí ì nígbàgbọ́ hatta yuhakimuka fi ma shajara bainahum títí ìgbà tó ti pé wọ́n fìrí ànábì ṣe adájọ́ lórí kíní nǹkan ọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin wọn thumma la yajidu fi anfusihim harajan mimma qadayt lẹ́yìn ìgbà náà wọn wá tún ní máa ní kíní kankan nínú wọn lẹ́yìn ìgbà tó bá dájọ́ fún wọn tán lẹ́yìn ìgbà tó dájọ́ fún wọn tán pẹ̀lú ògbọ́lá à ń bọ̀ wá síbẹ̀ à ń bọ̀ wá síbi eléyìí nínú àwọn nǹkan tó ṣe wípé ó dàrú mọ́ àwọn èèyàn lọ́wọ́ tó dẹ̀ rọrùn tẹ́ pé àlàyé náà là á ṣe tí ó yé wa tí ó yéra wa pé báwo ni pàápàá nábì ṣe jẹ́ nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa ìdájọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa tẹ̀sírí ìdájọ́ báwo ni pàápàá tànàbì ipò lànàbì bá wọlé láàrin ọlọ́run ní àyàfi títí dìgbà tó ṣe pé wọ́n fi èrè ànábì ṣe olùdájọ́ láàrin wọn ìgbà tó dáwọ́ fún wọn tán wọn wá tún máa ní kinní kan nínú ní ìtako ìdájọ́ tó gbé kalẹ̀ fún wọn wọ́n yìí sẹ́lì mú tẹ̀sílíìmọ̀ wọ́n wá juwọ́lẹ̀ pátápátá sàlámà tẹ̀sílímà sàlámà tẹ̀sílímà wọ́n juwọ́lẹ̀ pátápátá fún kíni fún ọ̀rọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam kí wàá lẹ́sẹ̀ wa pa juwọ́lẹ̀ fanabi tabala juwọ́lẹ̀ fanabi tala juwọ́lẹ̀ fún ajuwọ́lẹ̀ fún ọlọ́run bá àlekèrè akílẹ̀ ẹ̀sẹ̀ kí lẹ́sẹ̀ ń bẹ̀ tó yí aláìmọ̀ kí wọ́n pariwo pé ẹ má pèrè àyín lálùsúnà ẹ má kí. kí ni ìdààmú àbíkọ́lọ́ ọba àdìkọ́lá kó fẹsẹ̀ wá rilẹ̀ ní ojú ọ̀nà ìlànà súnà anabiwa muhammad sallallahu alayhi wa sallam kódà mi tọ́lọ́ ọba àdìkọ́lá lè dé lórí wípé àní ẹ bọ̀rọ̀ tẹ̀lé ànábì àwọn yàtọ̀ àkàfọ́ àtúnọ̀bí ayé àmẹ́rin ayé àti pọ̀ lọ́jà ntìrẹ́rẹ́ níbi tọ́lọ́ba àlékiọlá lédè ọlọ́ba àlékiọlá tún mú ilé kókó pẹ̀lú títẹ̀lé ànábì ìwọ́lọ́wọ́nú súrátù nìsà àyà one hundred and fifteen súrátù nìsà ìyẹn ni súrà ẹlẹ́ẹ̀kẹrin àyà one hundred and fifteen kí ni tọ́lọ́ba àlékiọlá sọ ọlọ́ni wàmí yusha kíkì rọ̀ṣúl min ba'di ma láwùl údà. ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصله جهنم وساءت مصيره lẹ́yìn bàtà náà bá ní kí ọlá ń pa aláṣẹ alẹ́ bọ̀rọ̀ tẹ̀lé ànábì ni ẹ bọ̀rọ̀ tẹ̀lé ntànàbì bàbá yín sọ ẹ bọ̀rọ̀ gbọ́ sí lẹ́nu ìlànà ẹ̀ náà lẹ bọ̀rọ̀ tẹ̀lé ó dà o ẹ̀yin tẹ̀ bá wá tẹ̀lé o ẹ̀yin tẹ̀ fẹ́ ṣe àyàkókò nàkí tẹ́wọ́n sọ pé ó dà pé ẹ̀yin tún lé jù ọlọ́run bá nìkẹ́ lọ́wọ́ fi ilé kókó ó fi bá àtọ́ wà máa ń yùṣá kékeré rọ́sùn gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́ ànábì lẹ́nu ẹnikẹ́ni tó bá gbọ́ ànábì lẹ́nu mi ń bá dìmọ́ tàbá yánà láwùlẹ̀ údà lẹ́yìn ìgbà tó ṣe wípé ọ̀nà àmà ti dé wá bá yẹn ni pé ó ti nígbàgbọ́ ó mọ nǹkan tóun ṣe ó yẹ min ba'di ma tabayyana lahul huda tó ṣe wípé lẹ́yìn ìgbà tí ọ̀nà ti yé àwọn ètò ó ti hàn sí ọlọ́ni wa yattabi ghayra sabilil mu'minin irú ẹni bẹ́ẹ̀ ó wá lọ ń tẹ̀lé ìlànà míì tó yàtọ̀ sí ìlànà àwọn onígbàgbọ́ òdodo nuwalihi ma tawalla àádáadáa tó ṣe yẹ ìdáadáa yẹn ìyà ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà nuslihi jahannam àwọn àfi sínú náà jahannam wa sa'at masira ibi àbọ̀dé sí aburú ọlọ́ọ̀bà ní kí ọlá ṣe kí ni ó fi ìdẹ́rùbà ó fi sí di káyapa anabiwa muhammad sallallahu alayhi wa sallam tó bá fẹ́ tako nǹkan mọ́ tó fẹ́ tako torí pé àwọn nǹkan wà tó ṣe pé ó léwu fẹ́dà láti máa sọ. So in tí wàá ló ń onímọ̀ pé invariably lábẹ́lẹ̀ òun ṣe kí ni o ti ń ta sí ànábìwa Muhammad sallallahu alayhi wa torí pé n tó fẹ́ wó òpó kan tó lágbára ni òpó kan tó ṣe kí ni tó lágbára gbogbo tó bá wù kó lè máa ṣe ìwọ àtàwọn ọmọ ìyá rẹ lè máa jà àbí kò ní bí akísáájú òfun ẹ lówó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ fún ìwọ̀n àti kẹrù kọ́ ilé kéwu yín kó wa torí ẹ̀ kó wa bẹ̀rẹ̀ sí ni máa sọ̀sọ́ kú sọ kó máa sọ̀sọ́ kú sọ ẹ lọ wo àyà mi nínú alukur'an suratu nur verse sixty three suratu nur verse sixty three ọlọ́run bá ní kílá ní falyadhari alladhina yukhalifuna an amrihi an tusibahum fitna aw yusibahum adhabun alim ọlọ́ni fàlíyà àzàrí lẹ́dínà yóò kàlífúnà án àmúríhì. ẹ kìlọ̀ fún àwọn tó ṣe wípé wọ́n ń yapa àṣẹ rẹ̀ àtẹ́tani àti anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́mọdé àwọn bẹ ní inú irú àwọn èèyàn báyìí lẹ́yìn tó ṣe wípé wọ́n sọ pé anabi sọ báyìí yóò wá gbé sí làákàyè rẹ̀ yóò wá ní ẹ̀yin náà tiẹ̀ wò ẹ tiẹ̀ wò ẹ jẹ́ ká gbé sí làákàyè làákàyè wo làákàyè ẹ̀fọn tí ò tó làákàyè ẹ̀fọn yóò wá ní ẹ̀yin náà ṣé kíní ilé rí báyìí ṣé bọ́n ti yanjú ọ̀rọ̀ ẹ̀sìn nìyẹn. ọlọ́run ní fàlíyà àzàrí lẹ́dínà yóò kàlí fún àná àmúrí ẹ kìlọ̀ fún tó ṣe wípé wọ́n máa yapa àtẹ rẹ̀ à ń tù sí ibà òun fitna à ń tù sí ibà òun fitna ẹ kìlọ̀ fún wọn kí fìtínà kó má ṣe kíni kó má bá wọn àwọn yóò sí ibà òun azabun alim àbí kí ìyà ẹlẹ́ta eléèrò kó pa ṣe kí ni kó pa bá a padà jẹ́ tiwọn. tí wọ́n bá tí wọ́n tẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa sallam a sọ fún wa pé lẹ́yìn ìgbà tá a ti ká gba àwọn òjíṣẹ́ yẹn à ń láti dúró lórí báwo ni tànábì ṣe jẹ́ gbogbo àwọn àyà tá ń kà yìí ń tó ní ṣe pẹ̀lú ń ṣe ọlọ́run bọ́lá balẹ̀ kí wọ́n ṣe pa á láṣẹ pé ká tẹ̀lé bọ́lọ́mù bá nìkan ṣe pa látẹ pé àbọ̀rọ̀ ṣe kí ni àbọ̀rọ̀ ya parẹ̀. ẹ jẹ́ ká bọ́ sínú hadithi anabi yìí náà gangan sallallahu alayhi wa sallam ní tó ń ṣe ọlọ́mù bá nìkan lá tó sọ nínú àwọn ẹgbàá wa hadithi tó lálàáfíà àwọn kìíní náà á gbìyànjú láti ṣàlàyé ẹ̀ fún wa ní àwọn òkodoro rẹ̀ gangan nígbà tó bá fẹ́ wo àwọn alákọ̀ ìbáṣepọ̀ tó ń bẹ láàrin Qur'an àti súnà pẹ̀lú ògbọ́nà látọ̀lá lọ á wo àwọn eléyìí fún wa á dẹ̀ mú àwọn àpèjúwe wa kó lè bá yé wa. oríṣi ọlọ́run láti inú ẹgbà wa hadithi irbad musaria ọ̀kan náà wọn sàábà ni ó ní anabi muhammad sallallahu alayhi wa sallam ó sọ wáyé pé laqad taraktukum ala misli bayda layluha kannahariha la yazigu anha ba'di illa halik sallallahu alayhi wa sallam sọ́ọ́bà yìí sọ wípé ó ń ṣe ọlọ́wọ́n bá àlékè ọlá sọ báyìí wípé kí ló ló ń ṣe ọlọ́wọ́n bá àlékè ọlá sọ ó ló ń ṣe ọlọ́wọ́n ní laqad taraktukum ala misli baydo ah mo ti fi yín kalẹ̀ sí ojú ọ̀nà tó mọ́ kangakanga bí ẹyin ìwọ náà wò gbà tó bá bú ẹyin tán kí ló máa jáde nínú ẹyin yẹn kí ló máa jáde nínú ẹ funfun tẹ pé nǹkan kan ò ní ṣe kí ni kò ní dàpọ̀ mọ́ funfun yẹn oníṣẹ́ náà sọ pé àpèjúwe tí mo fi ń lẹ̀ lé lórí òun lélẹ̀ làkọ́lé tàràtùkùn màálẹ́ àmísìlì ìbàdàn mo fi ń lẹ̀ sórí àpèjúwe ẹyin lẹ́yìnlùhà kẹnìhárì à òru rẹ̀ ó dà gẹ́gẹ́ bí kíni bí ọ̀sán ni bọ́sọ̀ ti mọ́lẹ̀ gbòò tó bá dòru bẹ́ẹ̀ náà òru náà ṣe kíni òun náà mọ́lẹ̀ ìkákan òru jú ń bẹ̀. láyé zigun àní abadi ìlà àhàlìk ẹnìkan kò wá ní yẹsẹ̀ kò ní tẹ̀tẹ̀ agẹrẹ̀ lẹ́yìn tí ń bá lọ tán àbíkẹ́ náà ṣe kíni kẹ́ náà parun ẹnìkan ò ní já kúrò lẹ́yìn ọ̀já tánàbí fi pọ̀n wá àbí kó ṣe kí ni kó parun. gbogbo ẹni tó bá ń gbógun ti súnà ó ń gbógun ti ta ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam ẹni tó bá ń gbógun tàbí ìbìtà ló ń gbógun ti ó ń gbógun tọlọ́hun. ọ̀rọ̀ yẹn ń tó kí ni ta ní láti sọ́ra fún. ọ̀já tó nípa lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ló fi pa àwa àlìhùmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ń tó mú wá fún wa in tí ó yé wa yékéyéké tí nǹkan kò ní í ṣe kí tí ò ní dàrú ń pa ẹ̀ òní tó ń ṣe ọlọ́mà nìkẹ́ra tó fi mọ̀ wá. bẹ́ẹ̀ ni tabalọ́wọ́ nínú àìmọye ọ̀rọ̀ rẹ̀ ọ̀kan náà wọn sọ́ọ́bà àbúrò ìrà radiyallahu anhu sọ́ọ́bà ńlá ni abdulrahman bin Sakhra ó ní ibi táwọn jókòó sí ó ní oúnjẹ ọlọ́run bàríkì ọlá sallallahu alayhi wa sallam nígbà tí àwọn kan sọ̀rọ̀ wọ́n ní kò sí nǹkan tó ń jẹ́ hadisi kóra kan tó ń pè ní hadisi kẹ̀ hadisi máa ń dí sí ilẹ̀ ni. inna lillahi wa inna ilayhi raji'un kini won pe ni ituma imaka to juru eleyi lo se pe ati ba soro inira o ma be to pe eni ma bi te fe se kini te ti fe bere e kan te wa gbe ti la ka gege bi omo eyan na pe kiyan ni ko si to nje hadisi ati ni hadisi oro o nse olohun ni so n tó túmọ̀ sí ni wípé gbogbo intanẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam tó lò láyé pátá kò sọ̀rọ̀ kan jáde lẹ́nu tó bá kàn ti ka alukur'ani tán yóò dẹ̀ ṣe kí ni yóò bá dákẹ́ wẹ́m kódà kó fẹ́ jẹun kò sọ̀rọ̀ ó fẹ́ mu kò sọ̀rọ̀ ṣé yẹn rọrùn ṣá kódà yín tọ́lọ́run bá ò kádàrá kọ́rọ̀ lè jáde lẹ́nu yẹn ni bí àwọn odi àwọn náà ṣe kí ni wọ́n sọ̀rọ̀ ọ̀nà tí wọ́n ń gbà tọ́ tí wọ́n ní ó ṣe kí ni yóò yá yàtọ̀ àmọ́ yìí mọ̀ pé ó ń ṣe kí ni ó ń sọ̀rọ̀ kátó sọ pé anabiwa Muhammad sallallahu alayhi wa sallam kẹ́ni kò sí tó ń jáde tó bá ní kò sí tó ń jáde sí i tó ń sọ inadvertently tí wọ́n gan ò mà bóyá làákà yìí ò gbé yìí tó ń gbé yìí láti ni pé ànábì ò sọ̀rọ̀ kankan láyé ó kàn dákẹ́ náà ni wàm tó bá ti ka kùránì tábà yóò dẹ̀ dákẹ́ wàm àlà kò pọ́sibù ọ̀kan náà sọ Abu Hurairah radiyallahu anhu ó ní ibi táwọn jòkó lẹ̀ pẹ̀lú oníṣẹ́ ọlọ́run ó ní oníṣẹ́ ọlọ́run wọn bá wọn sọ̀rọ̀ ní kullu ummati yadkhuluna al-janna illa ó ní ànábì wípé ẹ̀rí gbogbo àwọn àlìwúmọ̀ mi pátápátá ni wọ́n wọ àlùjánnà o illa man haba àyàfi ẹni tó bá kọ̀ fún rẹ̀ à ọ̀rọ̀ ńlá lélẹ̀ ó láwọn tètè fèsì pé èrè ń ṣe ọlọ́run wa man yahaba ta ni ó kọ̀ tí ó gbẹ́rù gbọ́rí pé òun ò fẹ́ ṣe kí ni òun ò fẹ́ wọ àlùjánnà èsì tó dáa ní anabiwa muhammed sallallahu alayhi wa sallam ló mú jáde òun ṣe lọ ní man ata'ani dakhala aljanna wa man asani faqad haba anabi ni gbogbo ẹni tó bá tẹ̀lé mi pátá dakhala aljanna yóò ṣe kí ni yóò wà aljanna wa man asani faqad haba àwọn tí wọ́n bá ti yapa mi àwọn náà ṣe kí ni irúfẹ́ àwọn èèyàn báyìí làwọn táwọn ni wọ́n gbẹ́rù gbẹ́rí àwọn ni wọ́n kọ àlùjẹ́nà ni wọ́n ṣe àlùjẹ́nà léèwọ̀ lórí ẹ̀mí ara wọn ẹnìkan kan kọ́ àwọn ni wọ́n ṣe àlùjẹ́nà léèwọ̀ lórí ẹ̀mí ara wọn eléyìí ni ọ̀rọ̀ ń ṣe ọlọ́run kankan fún rẹ̀ bẹ́ẹ̀ ni kódà á tún wò nínú ọ̀rọ̀ àwọn ẹni ìsíwájú wa àwọn jàǹkàjàǹkà àwọn àfáà tí wọ́n ti lọ nínú àwọn ẹni re àwọn búdòmà ta darúkọ wọn lẹ́ẹ̀kan wọ́n pọ̀ jàǹtìrẹrẹ àwọn náà ń fi ọ̀rọ̀ kí gbólóhùn yìí lẹ́yìn pé àní ìlànà súnà ìta ń pè bẹ́ẹ̀ òun náà ni ká tẹ̀lé ànábì gbogbo ẹni tó bá tẹ̀lé ànábì ó ṣe kí ni ó tẹ̀lé ọlọ́run ẹ̀gbọ́n kan tí kan nú àwọn afáàsọ ni àzúwúrí ó ní àlẹ́ ìtìsọ́ǹbì súnà ó ní ẹ̀rí kí á di okùn súnà ká dì mú nàṣà ó ní ọ̀nà ọ̀là lẹ́ànà súnnàtà kàmẹ́kọ́lá malik ó ní ẹ̀rí súnnàtà ń sọ yẹn gẹ́gẹ́ bí kan nú àwọn àfa malik bó ti sọ ó ní mislu sẹ̀fínà nuh ó dàgẹ́ bí ọkọ̀ nuh ni máa ń rọ̀ kí bàá nájà gbogbo ẹni tó bá gun ọkọ̀ nuh anabi nuh alayhi salatu wa salam gbogbo àtàgùn ọkọ̀ ojú omi ẹgbà yẹn kí ni wọ́n ṣe wọ́n là ọlọ́run bàdìkẹ́rẹ́ là wọn kúrò nínú yà ó ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ òní súnà ti jẹ́ súnà dàgẹ́ bí ọkọ̀ ànábì nù ni gbogbo ẹni tó bá tẹ̀lé súnà ó dàbí ìgbà tó gun ọkọ̀ ànábì ni gbogbo ẹni tó bá dẹ̀gùn yóò ṣe kí ni wọ́n là wà kálífà àníhà halak gbogbo ẹni tó bá kọ̀ tí wọ́n padà lẹ́yìn súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam irú àwọn yẹn báyìí wọ́n ṣe kí ni irú àwọn yẹn báyìí ó parun tó bá wá rí báyìí a jẹ́ wípé ibi tá à ń lọ òjì náà ibi tá ń yà ló pọ̀ o in tó ń ṣe ọlọ́run bàlíkọ́lá fi kọ́ wa in tó lọ sòsé tó lọ tààrà ni o tí ò rújú mọ́ tí ò rújú rárá eléyìí ni ó jẹ́ ká wá máa béèrè lọ́wọ́ ara wa wípé kí ni ìkápá súnà nígbà tá a bá ń sọ̀rọ̀ ìdájọ́ nítawọn fáwọn máa ń sọ pé hujiyatu súnà ìyẹn ni wípé ìfi ẹsẹ̀ rírin lẹ̀ ipò wo la tó ń tá à ń pè ní sunnah nabi muhammad sallallahu alayhi wa sallam ipò wo la tó sí. ní n tó ṣe wípé àwọn mùdùmùdù ọ̀rọ̀ yìí àwọn ibi tó ti bẹ̀rẹ̀ òun náà lélẹ́yìí àti ní pé ká tẹ̀lé ànábì àti pé àbọ̀rọ̀ yapa ànábì àbọ̀rọ̀ tẹ̀lé lánàá rẹ̀ kọ́lọ́mà ní kí pa wá láṣẹ àbọ̀rọ̀ tẹ̀lé lánàá rẹ̀ bá ṣe nínú àwọn ọ̀rọ̀ tiẹ̀ náà ó dáa àwọn ìdájọ́ kọ̀ọ̀kan wo ló soro mọ́ kínní tó so mọ́ inú ẹ̀ níbi tá a ti bẹ̀rẹ̀ pé kíní tá ń pè ní hujjiyya ti sunna ìfẹsẹ̀ rí súnà ìfẹsẹ̀ rẹ̀ múlẹ̀ kí ni tá à ń pè bẹ́ẹ̀ tó bá sọ fún wa pé oúnjẹ ọlọ́run balẹ̀kẹ́lá sọ báyìí ìdájọ́ wo ló gbéró ìdájọ́ wo ló mú dání ọwọ́ wo la fi mú eléyìí nínú àwọn nǹkan tí àwọn àfáà ti ṣe kíni tí wọ́n ti yanjú tipẹ́tipẹ́ nígbà tó ti pẹ́ lọ́rọ̀ tí ó ṣe kíni lọ́rọ̀ tí ó dàrú torí pé a máa wò pé alukurani alukurani alukurani ṣé nǹkan míì tún bẹ ó ń bẹnu àwọn mùsùlùmí tẹ́ ni mùsùlùmí ẹ gbólóhùn yẹn ẹ ní mùsùlùmí níta ni pé alukurani ṣangiliti lẹ́yìn alukurani kò ṣe kíni kò sí nǹkan kan míì mọ́ lẹ́yìn alukurani wọ́n gbà pé kò ṣe kí ni kò sí nǹkan kan míì mọ́ eléyìí náà nínú àwọn àdìọ́ kankan ni ṣé irú irú àwọn òròrí báyìí ó lè rí díjò kólẹ̀ nínú ẹ̀sìn Islam àyàfi ká lọ wò ó nínú alukurani àwọn nǹkan tí hujiyatu sunna in tó bẹ́ ṣe kí ni in tó fẹ́ fi ìdí ẹ̀ tó fẹ́ fi múlẹ̀ òun lélẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run a lo ìṣẹ́jú márùn láti ṣàlàyé ń tá a gbà lérò pẹ̀lú hujjiyatu sunnah ìfẹ́ tẹ ìdí ẹ̀rí múlẹ̀ fún sunnah nebuwa Muhammad sallallahu alayhi wa sallam gbàtọ́lọ́mọba àlekíọ́lá ń bá wa sọ nínú alukur'an ọlọ́mọba àlekíọ́lá jẹ́ ó yé wa wípé bóun ṣe sọ alukur'an kalẹ̀ bẹ́ẹ̀ ló ń sọ nǹkan kan pẹ̀lú ẹ̀ àárín máa ń le fún àwọn tí ò bá jòkó lẹ̀ kẹ́kọ̀ọ́ dáadáa láti gbọ́yé àfi kí a farabalẹ̀ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká lè bá a gbọ́ àárín iye torí àìmọye àwọn àyà alukur'an tó so má di kìíní ẹ jẹ́ ká wo bí àyà kan àmáyà méjì nínú ẹ̀ àwọn àyà ìlà fi mú àlàyé wá fún wa ń tá àgbà lérò pẹ̀lú kìíní ẹ jẹ́ ká lọ́wọ́ nú súrátù nìsà one hundred and thirteen. ẹ̀rí pé gbogbo ń tà ń lò fún wa ayé látinú alukur'ani ni ní n tó pọ̀ ayé látinú alukur'ani ni ọlọ́ni wa anzala Allahu alayka al-kitaba wal-hikmata وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما ẹgbọn tó lọ́mọ àlejò látọ̀ ni ọlọ́ni wàhánzàlá aláwọ̀ àlẹ́kà kìtáàbù ẹ̀lẹ́hìkìmà ọlọ́ni aṣọ tíra kalẹ̀ fún ẹ wọlé hikma bẹ́ẹ̀ náà látúnṣọ hikma kalẹ̀ pẹ̀lú ẹ ìbéèrè táwọn abéèrè ni wípé ìgbà tọ́lọ́run ló ń sọ tíra kalẹ̀ kí ni tíra yẹn ẹ dá mi alukur'an ọlọ́run ní wàlẹ̀ hikma wa anzalallahu alayka alkitab wàlẹ̀ hikma aṣọ tíra kalẹ̀ fún ẹ tó ń ṣe alukur'an bẹ́ẹ̀ la tún ṣe kí ni a fi alihikima ṣe kí ni ìtumọ̀ alihikima yẹn àwọn ọ̀rọ̀ kì í síbẹ̀ yẹn ẹ lọ́wọ́ nu àyà mi nu súrátù jùmọ̀ tọ́nà bá nìkan lámbà sọ̀rọ̀ nínú súrà jùmọ̀ àyà ẹlẹ́ẹ̀kejì ọlọ́ni wà lẹ́dí bá àtàfin omi yìí nà rọ̀ṣúlẹ̀ min um yẹ́tìlú àléhìm àyà àtìhì ويذكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي الضلال المبين أكبر ضلوا بعد ثاني قالوني هو الذي بعث في الأميين رسولا منهم قالوني أولهم بعد لا تقال لا ريان ولا يمك أجيش لا ترى روان كلا عليكم أشيء yẹtlu aleihim ayati i láti máa ka àmì àwọ ọlọ́run ba láti máa fi àmì wa mọ̀ wọ́n wàyù zakihim kó máa ṣàfọ̀mọ́ wọn wàyù alimuhum kó wá máa kọ́ wọn kí ni kó máa kọ́ wọn alkitab walhikma wàyù alimuhum alkitab walhikma kó wá máa kọ́ wọn ní tírà àti kí ni alhikma ọlọ́run tó sọ hikma yẹn bí báyìí. ẹtún lọ wọ àyà mi ó di àyà mélòó ó di méjì ẹtún lọ wọ àyà ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ní lakọ́dí mẹ́nàlá على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين ó di àyà mélòó ó di mẹ́ta Ọlọ́run ń pòrí gbólóhùn kan ọlọ́ba ń kó ní gbólóhùn kan pẹ̀lú alukuran kí ni gbólóhùn náà alihikma ẹnu àwọn àfa pọ̀ tó ṣe pé ó kò lórí pé alihikma yẹn ìtumọ̀ ẹni kí ni asunna wàyọ̀ alimu ọmọlùkìtàb kó máa kọ́ wọn ní tíra wàlihikma àti sunna ìlànà rẹ̀. ní n tó clear n tó fẹ́ fi ẹ̀rí gbólóhùn wípé hujiyatu sunna ìfi ìdí ẹ̀rí múlẹ̀ fún súnà súnà ríbi jókòó nínú alukurani ọlọ́run ìmáàmù ṣàfẹ̀yí kọ̀tádà ni ibnu tẹ́míà ni ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rọ̀ nínú àwọn àfà wọ́n gbà wípé àlè hikma yìí níbi tọ́lọ́mọba ni kí wọ́n ti ń sọ yìí láàyè tó ti sọ yìí kí ló túmọ̀ sí súnà ni torí pé àlékímà yóò máa túmọ̀ sí kíni yóò máa túmọ̀ sí òye náà àmọ́ ní àyè táwọn màlẹ́kíra ti sọ kí ló ń túmọ̀ sí súnà ni. láyé tí ó ti túmọ̀ sí òye ọlọ́run bọ́ sàlàyé tí ó yé wa yékéyéké ọlọ́run ni yuhti hikma man yasha ọlọ́run ni aṣekíni yuhti li hikmata man yasha òun ọlọ́run ọba òun fún àwọn èèyàn tó wù òun ní kíni òye ní ọgbọ́n tó mú pérépéré òye ni wọ́n pè bẹ́ẹ̀ àyè eléyìí òye ló túmọ̀ sí àmọ́ àwọn àyè táǹkà fún àyí kí ni nǹkan tó túmọ̀ sí ẹnu àwọn afa pọ̀ lórí ẹ̀ pé yín tó túmọ̀ sí ni kí ni àtúnà wa aleykum salaam tó lábàrà kẹtì ọlọ́run wa anzala Allahu alayka al-kitab ọlọ́run bá àlékè ọlá sọ tírà kalẹ̀ fún ẹ wal hikma àti kí ni àti sunna. ó jókòó àbí ó ó jókòó lẹ̀ kó lè bá ayé wa dáadáa nínú ẹgbà wa hadithi tó lálàáfíà ó ń ṣe ọlọ́run bàálíkì ọlá wa sàlàyé kínní dáadáa ó ń ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam nínú hadithi miqdam ó ń ṣe ọlọ́run ní ala utitu al-Qur'an wa mithlahu ó ṣe ọlọ́run ní ẹ mi dáadáa utitu al wọ́n fún mi ní al-Qur'an wọ́n sọ Qur'an kalẹ̀ fún mi wàmísìlà wùmá àti nǹkan tó ṣe déédéé alukurani kí ni nǹkan náà wọn náà ní sunna. ìmúlá ti ń sọ lé inú alukurani ni pẹ̀lú ògùn ọlọ́run àwọn àbọ̀sínú alukurani yẹn lọ́la láti wo kí ni ìbáṣepọ̀ tó ń bẹ láàrin Qur'an àti sunna àtàwọn òfin kọ̀ọ̀kan ǹjẹ́ sunna lè mú òfin wá òfin tí Qur'an bá mú wá ṣé sunna náà lè mú wá kí ni súnà lè mú àlàyé wá nípa alukur'an ṣé nǹkan kan lè parẹ́ nú alukur'an látara súnà gbogbo àwọn kìíní àmọ́ àlàyé wa pẹ̀lú ògọ́lọ́ pẹ̀lú àwọn ẹ̀rí tí èsì nǹkan tí a fi agbárí sọ̀rọ̀ abẹ́rẹ́ ọ̀ma ní kíọ́lá àwọn ètò àṣọ yìí náà kó jẹ́ kí ó ṣe wá láǹfààní kó wúlò fún aláyé àtàlùkẹ́ àmọ́ sùbánú kan láwọn ọmọbí hamdik ṣàdọ̀ aláìlá ìlà àtàkùn àti bọ́lẹ́kì. mo kọlà èmi fi kò mú àwọn pé ṣé ó lọ bẹ́ẹ̀ àbí kò lọ bẹ́ẹ̀ naam ó ń kí lápẹjù àwọn tá a máa kí mẹ́tàlá yẹn wá kírun ní ẹ̀yìn wọn so wàtáwọn wa ti rí pé wọ́n ti kéderé orí mẹ́wàá àwọn jókòó àwọn sọ àwọn yẹn sọ pé ẹ̀dá níyàn sáfù yìí ẹ̀dá níyàn sáfù yìí so àwọn wá jókòó ti wọn nígbà tí wọ́n sálámà méjì sáfù yìí ti wọn wọ́n ní ẹ̀dá níyàn wétèrè àwọn bá jọyìn wọn sáwọn lè kí bẹ́ẹ̀. alhamdulilayi wa salatu wa salam ala rasulillah naam nínú àwọn nǹkan tó ṣe wípé ó ní fanfa díẹ̀ ó ní ọ̀rọ̀ tarawih ìyẹn ni pé adadu raka sọláàtù tarawih òǹkà sọláàtù tarawih mélòó ni a rí hadith ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam tó sọ wípé sọláàtù láìl mọ́sánánù mọ́sánánù àwọn ibi ẹ̀rí ìrun òru méjì méjì ni na méjì méjì yìí àwọn àáfàá muhala yìí wá lórí ẹ̀ pé pẹ̀lú gbólóhùn méjì méjì tó ń ṣe ọlọ́run bá àlekè ọlọ́sọ ó túmọ̀ sí wípé aláǹfààní àti kí eye adádúrákà tó bá wù wá bẹ́ẹ̀ la rí nínú àwọn ìṣesí àwọn sálàf bí àwọn sọ̀hábà tó ṣe wípé a rí nínú wọn àwọn asar tó fẹsẹ̀ rinlẹ̀ tó ní àwọn amẹ́nú àtàlà tí wọ́n kí twenty wọ́n fẹ́ nu àwọn tí wọ́n kí raka thirty eléyìí nínú àwọn nǹkan tó rìlẹ̀ ni. bẹ́ẹ̀ ni àríyá àdìsí mi látọ̀dọ̀ ìyàwó Aisha radiyallahu anha tó ń sọ fún wa wípé eye irun tó ń ṣe ọlọ́run bá ní kí ọlá máa ń kiri náfìlà yálà nínú Ramadan ni àbí tí ò bá sí Ramadan kìí kọjá mọ́kànlá kìí ṣe kí ni kìí kọjá mọ́kànlá ìgbà tí sheikh albani tí wọ́n ń ṣàlàyé kínní sheikh osemin àwọn náà mú wá lálàyé ìtàwọn sọ láàyè ni wípé mọ́kànlá yẹn òun náà ló jẹ́ ní tó ṣe pé ó fi wà áfdọ́lù òun ló lọ́lá jù lọ kò sí iye méjì mẹ́rin ṣé kò wọ́n sọ gbólóhùn jáde báyìí wọ́n ní wọ́n wà áfdọ́lù làṣàk òun ló lọ́lá jù lọ kò sí iye méjì ń bẹ torí pé eléyìí ni tó ṣe pé ó ń ṣe ọlọ́run balẹ̀kọ́lá dún ní mà àmọ́ ìṣe ziyada lórí mọ́kànlá yìí náà mìíràn súnà òun náà ni ó bá ẹ̀rí mi torí pé a rí àwọn ẹ̀rí tó ṣe kí ni tó súnmọ́ kínní dáadáa tó téèyàn bá wá mú pé mọ́kànlá lòun fẹ́ mọ kí bá a láì fi Sheikh Albani fi um, wọ́n fi hadisi kan wọ́n fi gbé pé bákà ìkúrò ó lè jẹ́ mẹ́tàlá náà ànígbà tó ṣe ọlọ́run àríkẹ́lá tó bá fẹ́ bẹ̀rẹ̀ sọ̀látù láì ó máa ń kọ́kọ́ yọ rákà méjì kan khafifatan tó ṣe pé ó fúyẹ́ ohun tó rákà méjì à lè so mọ́ papọ̀ mọ́ mọ́kànlá yẹn tó rákà méjì tó bá yẹ ìgbà ẹni lẹ́sẹ̀ wá bẹ̀rẹ̀ tọ̀hún yẹn ní sọ́tà máa so méjì náà papọ̀ ó lè jẹ́ pé lè ṣe kí ni ó lè pé mẹ́tàlá Sheikh Albani mu wa. bọ́tà àwọn ọmọ ìyá wa tó sọ̀rọ̀ yìí agbègbè kan lèmi kàn wò pé aláti sọ ń bẹ torí pé àǹfààní ń bẹ pé ká kí irun tàràwì lẹ́yìn imam nínú ẹgbẹ́ wa àdí tó lálàbí oníṣẹ́ náà sallallahu alayhi wa sallam ó ní man qama ma'al imam nínú riwaya kó sọ pé man salla ma'al imam hatta yansarifa kutiba lahu baqiyatul layl oníṣẹ́ náà ní gbogbo ẹnikẹ́ni tó bá kí irun lẹ́yìn imam irun tarawih òun àdìsí yìí bá wí gbogbo ẹnikẹ́ni tó bá kírun tarawih lẹ́yìn imam hatta yansorfa ó wá kí títí débi pé imam fi ṣe tán òṣèlú ni kutiba lahu baqiyatul layl wọ́n kọ́ ládàkà fún pé gbogbo alẹ́ yẹn ló fi ṣe kíni ló fi kírun sọ àgbé làwọn afọ́mọ́ ń pè alákìyèsí sí ìwọ́n tó ló kírun tẹ́ lómi aláwọn kírun lẹ́yìn imam nígbà tó di eh, ṣáfù àti wítìrì wọn bá kó mbẹ wọn làwọn ti fẹ́ lọ múra kàmí wa yóò ní ládàá jàmáà tàràwì yẹn àmọ́ ládàá bákíyàtù lẹ́yìn àwọn òru tó kù yẹn ṣé yóò ní ládàá àbí òní kò sí méjì pé kò ní ní torí pé kò ṣe kí ni kò pé kí ni ẹ ta hàtà yẹn sọrí falẹ imam kò dúró bá ìmáàmù ṣe parí gbogbo òru yẹn so eléyìí nínú tó ṣe pàtàkì ní ọmọ ìyá wa ẹ tẹ́tà bá wò àwọn tún dín kúrò nínú. No, kìíní yẹn bẹ́ẹ̀ ni wọ́n wà láàyè tó ṣe pé ó yẹ kí wọ́n ṣe ìtìmáàmù ẹ̀ pẹ̀lú imam so tẹ́ bá kìíní mọ́kànlá bá aláìfi bó ṣe mẹ́tàlá náà ni ẹ̀rí so mọ́ kìíní yẹn àmọ́ ká gbìyànjú ká kí pẹ̀lú imam ó lóore fún wa tòun ti bẹ́ẹ̀ náà à ń láti ṣẹ̀ṣà àwọn imam tó ń ṣe nún wàlúkọ̀lámi wọn máa yà sọ̀rọ̀ Allahu akbar ẹ̀ ṣeré náà yasin wal qur'an al-azim allahu akbar àní irun kí ni wọ́n ń pè náà irun má dúró sí gbá síbẹ̀ náà ni irun má dúró sí má dúró sí má dúró sí gbà ẹ̀ so ele azin báyìí kọ́ ni wọ́n ṣe ní ká ń gbìyànjú tá a ká lè rí ẹ̀san ńlá tó ń bẹ ń díẹ̀ tá a gbà kí ni wallahu alam. ìbéèrè kan wá bí báyìí tó náà ni pé mo ti sọ pé ọ̀kan àtàbọ̀ náà wọ́n ní pé kí ló dé tí Islam sọ pé ká mọ̀ kúnlẹ̀ kí àwọn èèyàn kí ni ìdí ok ká má fi wọn Islam àgbẹ̀ wọ́n ní kí ni ìdí tá a kì í fi kúnlẹ̀ kí àwọn èèyàn. Bismillah wassalatu wassalamu ala rasulillah wọ́n ní kí ni ìdí tí wọ́n fi ní kí a máa kúnlẹ̀ fún èèyàn ìdí tàbí ká máa kúnlẹ̀ fún yàn pé ọlọ́run ọba àlá nìkan ni à ń wólẹ̀ fún ìkúnlẹ̀ fún yàn ní ó jẹ́ kan nínú àwọn ọ̀nà tí a fi ń gbà sin ọlọ́run ọba àlá anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni umirtu an asjuda ala sab'atu àádọ́ wọ́n pa mí láṣẹ kí n máa fi àwọn oríkè méje kan máa fi wólẹ̀ fún ọlọ́run ọba àlá nígbà táwọn ẹbí máa ka lílo orúnkún wá wà nínú ẹ̀ ilé ìjẹ́de kan ẹlẹ́ẹ̀kejì wọ́n kúnlẹ̀ fánábì lójú ayé rẹ̀ rí tó sì kọ́ kíkọ́ tí anábì muhammad sallallahu alayhi wa sallam tó kọ́ yìí ó jẹ́ ìdí pàtàkì fún wa nínú ẹ̀sìn wa táwọn náà fi lè kúnlẹ̀ fún ẹ̀dẹ̀ ọlọ́run bá aláàkọ́kàn eléyìí tayọ pé ká máa gbé àwọn kan sàṣe náà mọ̀lẹ́kà àbáwọn bàkan Yusuf kan ṣe fún wọn tábàáwo tàwọn tó ṣe fún wọn pé ìmọ̀ ní ọlọ́run ní usjudu li ádámà bẹ́ẹ̀ sì ni ọlọ́run sì lò ti àwọn ọmọ bàkan Yusuf náà táwọn náà ní fakaru làwùsà jìdì bẹ́ẹ̀ sì ni òfin ọlọ́run ọba fáwọn tó lọ síwájú nìyí tọ́nà ọba ti ní káwa ṣerú ẹ̀ àìbá ọlọ́run bá rojọ́ pé èsì tó ń kámọ̀ sí. ẹni táwọn tàná bá ṣe tọ́nà ọba ní káwa tèmi má ṣe ẹ má jà bọ́lọ́run jà pé ó ṣe ní káwọn tàná ṣe kó ní káwa má ṣe. ó wu ọlọ́run bá káwọn ṣe nù kò sì wu ọlọ́run bá káwa ṣe eléyìí ni òfin ọlọ́run bá lè tó dọ́gba jù Allah ta'ala alam. adúpẹ́ fún àwọn ṣẹ́ẹ̀kì wa nínú àwọn ọ̀rọ̀ tó ṣe wípé ó máa ń sábà gbóná lára àwọn èèyàn ọ̀rọ̀ yìí jẹ́ kan nínú ẹ̀ tó ṣe pé nígbà tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ bàjẹ́ sáwọn èèyàn ni à àwọn tí wọ́n ní ẹ má kúnlẹ̀ kí àwọn òbí yín àwọn ọ̀rọ̀ tó ṣe pé wọ́n máa fi mú èsì ìbàjẹ́ jáde òun lélẹ́yìí bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ọ̀rọ̀ tó yanjú ni gbogbo ń tá a bá ṣe láyé ká ṣe ní ìbámu sí tí ó yọ ọlọ́wọ́n bá lékè ọlá nú àti anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ń tá a torí ẹ̀ pera wa ní mùsùlùmí nìyẹn ọlọ́ni mo pe ẹ̀yin onígbàgbọ́ òdodo udkhulu fi silmi kafatan wala tattabi'u khutuwati shaitan ọlọ́ni ẹ kó sínú ẹ̀sìn islam yìí pátápátá tapá ti tán ẹ má fẹsẹ̀ kan wọlé kẹgbẹ́sẹ̀ kan jáde wala tattabi'u khutuwati shaitan ẹ má tẹ̀lé lánàá shaitan innahu lakum aduwwun ọ̀tá tó fojú hàn ni sèyìn gbogbo ń tá a bá ti fi ìsọ̀rí ẹ̀sìn pé a mọ̀ ṣe ní ìbámu sí tí ó yọ ọlọ́nu àti ànábì rẹ̀ ni irú ẹ̀ náà ni ọ̀rọ̀ kíkí àṣà àti ẹ̀sìn wọ́n ń lọ lẹ́gbẹ̀ẹ́ ara wọn ni ẹ̀sìn fi ààyè gba àṣà lódiwọ̀n bá tó ṣe pé àṣà Yorùbá ti ta ko ẹ̀sìn àwọn àṣà míì wà tó ṣe wípé ẹ̀sìn bá a lọ́wọ́ wa ni bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó ṣe alihamudulilayi islam ṣe kí ni islam kún wa lọ́wọ́ lórí ẹ̀ ni àmọ́ àwọn àṣà tó ṣe pà nígbà tí islam dé táwọn kìíní yẹn takò ń tọ́lọ́run bá wa sọ á ṣe kí ni àgbèjúṣe gbogbo ọ̀ràn kankan ló wá ní oríṣiríṣi àwọn àṣà báyìí nínú àwọn àṣà yìí ò ní tá à ń pè ní kíkí ló wà nú ẹ̀ àní ẹ kí ló ṣe kíkí ìyẹn ò ṣe kankan àkọ́kọ́ ni pé ìpìlẹ̀ kíkí ìjọsìn ni gbogbo tá a bá ń pè ní ìjọsìn amúrún tàòkè ìfìyà nǹkan tó ṣe pé àṣẹ ń bẹ lórí ẹ̀ ni báwo láì sọ pé kíkí jẹ́ ìjọsìn ọlọ́run bá nìkẹ́ lásán ní àlùkùránì ni pé wà ídà huyikum bí tahiyatin fàháyù bí ahsan mini a aurudduha ọlọ́run ní tán bá kí ní kíkí kan tán bá kí ní kíkí kan ẹ̀yin náà dá wọn lóhùn ní kíkí èyí tó fi ń da jù yẹn lọ àbí kẹ́ dá padà ní dèdè tí wọ́n fún yín eléyìí kò ń ṣe ń tó rújú so aya yìí fi ìtànpè ní àtẹ̀sílìm kíkí ó fi rinlẹ̀ torí táwọn mi sọ pé no eh, kíkí àádà ni kò ń ṣe ìbádà àwọn afá sọ pé kíkí ìbádà ni tó bá jẹ́ pé ìbádà ni a jẹ́ pé tí ṣẹ̀rí ẹ̀ ò ṣe kí ni ṣẹ̀rí ẹ̀ ò tójúbọ̀ ni láwọn pé ṣẹ̀rí ẹ̀ wá tójúbọ̀ ó kú ká béèrè báwo ni kẹ̀ìfìyà kìíní yẹn báwo là á ṣe ṣe tí ó máa bẹ ní ìbámu ìwọ fi tí wọ́n ń ṣe lẹ̀ àìmọye kíkí ló wà ní àwọn ìlú míì tọ́wọ́ máa kíra wọn àwọn náà gbalaja dọ̀bálẹ̀ ni àwọn ìlú míì wà tí wọ́n bá kíra wọn bàbá àtọmọ wọn bára wọn lọ́wọ́ ní para tí nǹkan kan ò tí nǹkan kan ò ṣe kí ni kò lọ àwọn míì wà tí wọ́n bá kíra wọn wọ́n ṣe báyìí wọ́n dà pawọ́pọ̀ wọ́n tẹríba bí àwọn China àti bẹ́ẹ̀ oríṣiríṣi kíkí àwọn mìíràn kan forí kanra wọn báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oríṣiríṣi kíkí wà náà afẹ́fàyọ èwo ní tí islam ṣe kí ni tó faramọ́ bẹ́ẹ̀ la rí i pé kíkí èyí táwa ń lò ńlẹ̀ yorùbá àwọn kíkí ìgbà ìjẹni nípa kíkí táwọn èèmọ̀ fi ń kí àwọn ọba láyé n tó bá wá nìyẹn yorùbá sọ pé ìdọ̀bálẹ̀ ṣe kí ni kì ṣe wà ká dọ̀bálẹ̀ fárara kò ní ká dìde ká má ga jù lọ. torí àwọn èèyàn sọ kí wọ́n pé ah tí o bá ti lè tí o bá ti lè bẹ̀rẹ̀ kí kò ní respect ni wàláì ó ní respect ó respect yín dáadáa àmọ́ ni tóun ó ṣe kó jẹ́ tí ó yọ ọlọ́run bá nu tẹ́yìn náà ṣe kí ni tẹ́ gbà ládá lórí ẹ̀ òun ṣe náà ní tí mùsùlùmí méjì tó bá pàdé ara wọn tí wọ́n bá kíra wọn tí wọ́n bara wọn lọ́wọ́ àwọn méjèèjì ló ti wọn gbà tí wọ́n ti ń dira ọmú yẹn ẹsẹ̀ wọn ò mọ̀ ṣe kí ni yóò mọ̀ já bọ́lẹ̀. ọ̀kan nu ìkan náà wọn sọ́ọ́bà ó wá bá ń ṣe ọlọ́run ó ní ìlú ń ṣe ọlọ́run tá a bá pàdé ara wa àyẹ̀ni àyẹ̀ni hání ànàlá ṣé ká tẹ̀ fúnra wa ni ká tẹ̀ ni mo ṣe lọ́run ní láà ní àwọn nǹkan ọ̀rọ̀ tó clear ànábì ṣe kí ni ànábì kọ́ bí èyí tí àwọn ṣètò wa mú wa fún wa tó túmọ̀ sí pé ń ṣe ọlọ́run balikọ́lá ó pa wá láṣẹ ìbẹ̀rẹ̀ kí ni kódò ń ṣe ọlọ́run balikọ́lá sọ lórí àwọn obìnrin ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ìbáṣe wípé màá pa ẹnìkan láṣẹ ẹ bá ń kà tí mo ń ṣe ìbáṣe pé mo fẹ́ pààyàn láṣẹ and yes juda li ahad ipe kó máa ṣe kí ni kó máa tẹ̀ sùjúdì yẹn ó ní problem ibi tí ìtumọ̀ yẹn wà nìyẹn o àníńdá àṣẹbí sùjúdì bí ìforíbalẹ̀ ni láà sùjúdù ó mí ní kí ẹ foríbalẹ̀ ó lè mí ní kí ẹ tẹ̀ ó lè mí ní kí ẹ bẹ̀rẹ̀ ní àìmọye àwọn ọ̀nà táwọn àpá ṣe kí ni tí wọ́n gbà tú kí ni yẹn mo jẹ́ lóyún bá pé mo fẹ́ pẹ́ nìkan látẹ̀ kó máa tẹ̀ kó máa forí balẹ̀ fún yàn kan ni làmàtù àlùmọ́ra àyẹ̀júdà àǹtẹ́júdà lítà òjìhà ìyìn bá pa obìnrin láṣẹ kán máa ṣe kí ni kí wọ́n máa forí balẹ̀ fáwọn ọkọ wọn tó túmọ̀ sí pé àmọ́ mi ò torí pé ṣẹ̀ríà ìsìlámù ṣe kí ni kò fààyè gbà á sopọ̀ pẹ̀lúpẹ̀lẹ́ làwọn ọmọ fi ṣe kí ni àwọn fi kí ni àwọn ọmọ ṣàlàyé fáwọn èèyàn kó lè bàyí wọn pé kò ń ṣègbéraga àmọ́ ọ̀rọ̀ ẹ̀sìn nílé àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹlò àwọn èèyàn tí wọn lè mọ in tó bá so mẹ́sìn wọ́n máa ń le koko lórí ẹ̀ ẹ jẹ́ kó kàn jẹ́ pé nǹkan mi náà àìmọye àwọn ọmọ ẹlòmíín ṣe pé máa travel abroad nígbà tí ó bá dé báyìí ó oh, dáàdì gbà wọn ní rí àánú ah, ah, ẹfílẹ̀ ibi tó ẹ ọ̀làjú ni ọ̀là torí pé kíní kò so mẹ́sìn tó ṣe yẹn ẹ wo àwọn èèyàn ti ẹ rí àìmọye àwọn ọmọ kódà àtàwọn bọ́ìsì ẹ rí sókò tí bolówà òkè ní nísìn wàá rí mi wàá fi pé súnni ni o má lọ ṣe mistake o ṣòkòtò wọn ó máa ṣe kí ni ó ń fò lókè báyìí ni torí pé wọ́n fi ń jọ olórin olórin ìwo náà fi ń jọ náà àjá wọn àtẹ̀lé Jackson wọ́n fi Jackson lẹ̀ ó nínú àwọn olórin ní ti tóun náà ń ṣe bọ̀tẹ́ bá sọ fún pé ẹ̀sìn sọ pé ẹ ṣe báyìí wọ́n máa yarí mọ́ yín lọ́wọ́ àmì ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ but pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ la mọ̀ ṣe kí ni a ma kọ́ àwọn èèyàn àmọ́ tó ẹ̀sìn ọlọ́run bá lékeọlá tó sọ yẹn a sì mọ fi rìnlẹ̀ náà abẹ́ ọlọ́run bá lékeọlá ó fún wa lágbóyè ẹ̀sìn. kọ́lọ́kù bá san afárá ní ẹ̀sùn olóore ẹ má jẹ́ apẹ́ lọ́la subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu